lórí Lizzy bẹ́ẹ̀ ni arábìnrin tá à ń sọ yìí ó jáde. ṣé ká kọ́kọ́ pílẹ̀ ẹyọkan lónìí ẹyọkan ni ká ṣe lónìí alàgbé wa ibi tí Lizzy ti ṣọ́ọ̀tọ̀ ní live chat Lizzy yìnbọn ní orí live chat. Lizzy ìbọn lórí live chat o ọmọ ìbọn yìí sì ń Oh lórí láṣà lónà know that you're fi ó gbé mánìkì jáde yẹ̀ wò mánìkì mo yìí tẹ́bẹ̀ interview. ní ọmọ mi tẹ̀ ṣe kẹ́kẹ́ aṣọ yẹn náà wá ń tà náà ni òṣèré mánìkì wèrè tó gbé jáde mánìkì wèrè àṣírí tó gbé jáde ṣó ló wọ ni a fẹ́ play àwọn some evidences ó ti yé. Lizzy play shotgun ṣótìrí mannequin aṣọ tó wọ̀ tẹ́lẹ̀ yẹn ló fi sórí ibẹ̀ yẹn eléyìí ọmọ mi nírú ẹ̀ atúnlẹ́sìrà eléyìí gan máa ṣàìsì ẹ̀bọ mi ìdáàṣì ẹ̀ olórí burúkú tó bá wọṣọ tán àtà tó bá wọṣọ àtà olóṣì olóṣì. olú máa fọ́ọ̀mù tà ní àfẹ́ dá yín lónìí àtẹ́ńtó bá ń ran yín àtẹ̀yìn tẹ́ fún gbogbo yìí la máa jọ kókò níta fún ìyá yìí. má jẹ jẹ ah oh mi nǹkan tó bá ṣe tọ́jú olùjọ lórí fóònù ẹ bá mi lọ sórí fúnni ìjọ tó lọ lọ́wọ́ bá mi lọ sórí live chat so ó bá ti lọ sórí láì ṣàtẹ́ eh? so gbọ́dàlẹ̀ ó bá mi kọ ọlọ́pàá sí Naija police you get uh, Lizzy arrested with immediate effect yeah with immediate effect wọ́n ní wọ́n ń pa àwọn èèyàn ta wọ́n ń pa èèyàn ta ní orílẹ̀-èdè Nàìjíríà Lizzy is part of them thank you everybody. I cannot do without prayer. Heavenly Father, we say thank you for this moment to worship you, Lord, because from God, nobody like you, from His to west, not to south, at the be So tell me you fight forever in Jesus' name. I want to speak for this moment. Father, speak through my mouth, direct my tongue in the name of Jesus. Expose Lizzy and gbogbo àwọn tọ́jọ́jọ́ ń ṣiṣẹ́ burúkú, ẹni tó máa ń pààyàn tà fún, tọ́jọ́ ń ṣiṣẹ́ olè, tọ́jọ́ ń ba ìgboro jẹ́, tọ́jọ́ ń ba ayé jẹ́, expose all of them, disgrace them. Father Lord, expose them and disgrace them. Mm. bẹ́ẹ̀ lórí kò ní í padà ọlọ́run gbà kó sọ soak myself into the blood of Jesus my daughter into the blood of Jesus my people into the blood of Jesus no weapon fashioned against us shall prosper thank you for that because you answer prayer in Jesus name we pray. ẹ káàbọ̀ ẹ jẹ́ bá wa ṣe ẹ̀ṣọ́ yìí a fẹ́ play ibi tí Lizzy ti yìnbọn lórí live chat <laughs> Lizzy yìnbọn lórí live chat a tún máa gbé wá mi táwọn èèyàn ti pè wọlé tí wọ́n sọ wípé wọ́n rí Lizzy kòrókòró báyìí èmi náà dẹ̀ sọ pé wọ́n wá sọ nínú ilé mi àwọn ọmọ tó wá ṣe tíátà tó ń ya ilé mi gbà yẹn sẹ́mi pé nísìsiyìí sọ pé kò ní nǹkan kan kò ní gbá láwo ó ti yé yín mo ní bọ̀tì mo dúpẹ́ fọlọ́run tọ́lọ́run ti ṣe bí mi tiẹ̀ ní ọlọ́run máa pèsè olúwa yóò pèsè fún gbogbo àìní wa ṣó ti yé hmm. so a fẹ́ play ibi tí lè sì ti yìnbọn Nigeria police please call, help me call on Nigeria police to get the, I mean, Lizzy arrested with immediate effect Lizzy shot or life shots. Lizzie have been involving in many things and is even having the God to do it also life lórí life shots. ó fi ọwọ́ pa idà òfin lórí Nigeria police IG should get Lizzie they should get Lizzie arrested Lizzie má flag iṣó yìí o Lizzie don't flag me gbogbo ìwà àtàwọn eh, godfather ẹ eh? Aṣíwájú is not your godfather most of you just hide under APC godfather you know your godfather ẹ mọ àwọn godfather yín tó ń jẹyàn tó ń pààyàn tẹ́ ń pààyàn ta aṣáájú the president of Nigeria is not your godfather most of many people dey misquote and dey mis um, interpret some things when some people call themselves they are in APC they will say ah aṣáájú you know majority of them aṣáájú òwò ya wọn rí o ẹ jẹ́ ká play ibi tí ó ti yìnbọn hmm, Lizzy yìnbọn lórí live chat. ṣe rí kì í ṣèmi èyí tí mo ṣe ó wà lórí page mi lórí Auto Bola lórí Auto Success lọ́wọ́ à ń bẹ̀ ó tún wà ní ohun ó wà lórí Auto Bola ọ̀dọ̀ ẹlòmíì mo ti gbé yìí o ó wà lórí ọ̀dọ̀ mi mo ti ṣe this is not my first time màá gbé jáde lórí ọ̀dọ̀ àwọn èèyàn mẹ́wàá ten people tí wọ́n blog yẹ it's not a story it's not an hidden things ẹnìyẹn ó lè yí tó yìnbọn lórí láìṣà tó tún yìnbọn lórí arm robbery case yìí òun lọ́wọ́ máa ń sọ pé àwọn ọmọ yíbo wọ́n gbọ́dọ̀ kúrò nàìjíríà nàìjíríà gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ set nàìjíríà into fire nàìjíríà gbọ́dọ̀ jagun ẹ jẹ́ kí peace wà lásán o ṣùgbọ́n ọmọ tó bá máa ajá tó bá máa sọ nìkò ní gbọ́ fèrè ọlọ́dẹ ń yo ṣe àmọ́ pé wọ́n dẹ̀ ní oríṣiríṣi nǹkan ni wọ́n rí lórílẹ̀‐èdè nàìjíríà tó máa sọ pé wọ́n rí tán kó páàtì èèyàn sínú fíríjì ní nàìjíríà this is part of it that is doing it ó yin ìbọn shot someone on live shot and after that tán pa ọmọ yẹn tán tán pa ẹni yẹn tán wọ́n pè ó dẹ̀ ló máa ó dẹ̀ round up chat yẹn ṣé rọ ni àbí tòótọ́ ẹ jẹ́ bá wa ṣe ẹ̀ṣọ́ yìí Lizzy ẹ bá tag ẹ̀ náà Lizzy ò ní ṣan tó dajẹ́ wọ́n ló máa fún mi back to back máa fún ẹ back to back anybody tó bá tó wá suspect pẹ̀lú ẹ a ti máa fún wọn back to back we are fighting crime because the wife of Asiwaju the pre wife of president the her excellency said in the first day that they are no they are they are here to you know the Nigeria belongs to everybody Okay? Mm-hmm. And also president himself said <laughs> our his personal life is different from his personal life is different from Nigeria constitution. Okay? Mm, that's why we are saying this. We say no to killing, we say no to terrorists. We say no to Lisi, we say no to armed robbery. We say no to killer. Lisi is a she's a killer. And she have group and that's why she will tell them, oh yeah, no, friend wants him ẹ lọ búlọ́ọ̀kù wọn sìn àwọn amúrọ̀bà àtàwọn olè ẹgbẹ́ ló ń sọ fún pé kán lọ máa búlọ́ọ̀kù wọn kán ṣe kọ́lọ́pàá story kó get Lizzy arrested with immediate effect she shot someone on live chat she shot someone on live chat Lizzy have committed a lot of assets that's why she tell you she have money owó wo la ṣe èrè owó wo ni àwọn kọ̀mítà àwọn criminal ń gbé kiri tó máa ní wọ́n ní tí wọ́n ń ṣakọ̀ọ́ kí láǹfààní owó tó o ní tó o ní dignity kí láǹfààní owó ẹ̀jẹ̀ owó tó o pààyàn kó o tó rí ojú ẹ̀jẹ̀ you don't disclose your father your mother and you want to be certain Nigeria Yoruba especially in a place we can't take it from you like the way you guys started last time èmi for rí nǹkan tó pè mí ni tó sọ pé kí n má kí n jẹ́ kí n àtẹ́sábọ̀dé àtẹ́fẹ́ lò wá fún kankan mo lémi ò lè lò mí fẹ́nìtìn that I don't know your leader, those who want to kill all the Arugbos in Nigeria. You said it. And you are lying that one gbowó lọ́wọ́ yín Even when they, I'm not speaking for Esabodo. Even Esabo, when you went to Esabo to defend you there, when you delivered that your baby, she gave you one thousand pounds. And you pay money that is not up to one thousand pounds to Esabo. You are shouting that you are paying, paying, paying, paying, paying. Oh, mad or something. Olo ma kobo mi tí o mọ̀ pé o máa ń jókòó gan sórí kinní èmi gan nísìnyí bóyá lo mọ̀ tó bá fún mi iṣẹ́ gan èmi kò lọ mọ́tò ni mò ń tà ìgbà tí mo ti wá sí Canada tí wọn ti fi ìwé yẹn tán ti ní tí àwọn America àti United Nations sọ pé àwọn tó ṣe during the COVID they should give them their paper and they are delaying tí wọn bá fún mi paper mi gan o lè má lọ bẹ́ẹ̀ ni ẹ máa rí pé ẹ fẹ́ tọ́ṣọ èmi mi ò tọ́ṣọ anybody o mi ò tó anybody mi ò tó àwọn alágbára ayé yẹn bọ̀tọ̀ ọlọ́run wo ẹ̀jẹ̀ àwọn tí ẹ pa tó pa Lizzy wọ́n ń bèrè fún ẹ̀san Lizzy ó gbà bó dáhùn a fẹ́ ní orúkọ bàbá tí ọmọ àti ẹ̀mí mímọ́ I cover myself blood of Jesus my daughter blood of Jesus ó lọ direct discharge jẹ́ kórìn káàkiri àgbáyé jẹ́ kọ́lọ́pàá get rid ti arrested immediate effect o ní ìyá o ní bàbá ó dẹ̀ ń pa àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn you are purposely hiding your parents your identity so that whatever you do wàá kàn disappear nígbà kan ni wàá lọ máa wọṣọ lẹ́yà wàá wà lọ lúbomi wàá lọ máa wọṣọ ilé wa máa máa bójú wọn nímọ̀ olórí burúkú ó ló máa kó bòmí máa fẹ́ mi back to back èmi ò jí nǹkan wo anything tó bá ti rí aṣọ aṣọ tó bá ti rí ara egun tó egun ló ń ṣe owó tẹ̀mí bá sọ pé mo ní èmi mo ní mi ò jí so tó o bá tẹ̀ láti ṣe nonsense pẹ̀lú mi màá bú ẹ síta màá tú ẹ ló ń jẹ́ bẹ́ẹ̀ màá bú ẹ síta ní left right ó reset brain tèmi èmi máa scatter brain ẹni mo fẹ́ scatter yìí àti brain gbogbo nǹkan tó jẹ́ ti àtúntò jíjí gbé yẹn mo fẹ́ break ẹ̀ down mo fẹ́ destroy gbogbo your ability and that's your evil activities that's what i'm here for now and i'm not alone when i go into the battle with the lord jesus christ i am a winner you are a loser lisi killing people òru là ń ṣèkà yorùbá sọ ọ̀sán gangan ló ṣe tiẹ̀ o wàá tán máa ga pa ní àwọn tó ga ayé bolo ga sí tàbí ìyá alájà ẹ̀ ga sí ìyá ẹ̀ ga ó ga ayé lọ ìyá ẹ̀ kú sínú ògiri àlàpà bó o nó ẹjọ́ ẹjẹ́ àpilẹ̀ ẹ ṣí ẹ̀ ìjókòó gba ó lè wá ń bí ìwọ náà lè wá bí a fẹ́ play bí tó ti bí tó ti play mo call fún your price ni ó kò lè máa ṣe bí ẹlẹ́nu kó máa ṣe bí pé ẹ̀yin tí ẹ wọ́ tẹ rọ́ tẹ rough tẹ bad yẹn ẹ̀yin olórí burúkú ìrànkíran ẹ̀yin apààyàn you terrorist ẹ máa sọ pé ẹ fẹ́ káwọn eléyìí bẹ́ẹ̀ ṣe fẹ́ kí nàìjíríà rí le bẹ́ẹ̀ fẹ́ kékeré rè kán ṣàmàjà ṣáá Jesus is watching. orin àbí mo lè play ṣé ti ṣẹ́ tiri ṣe rí pé kì í ṣe orí tèmi lèmi ti gbé yìí ó wà lórí kò ṣeé gbé ó wà lórí amẹ́ẹ̀bọ ó wà lórí kí ló ń pọ́ǹpì ó wà lórí kí ló ń trẹ́ndì ó wà lórí nàìjíríà kìíní kan ó wà lórí àwọn tó gbé kìíní tó ń ṣe kìíní wọn tó fọ́tì sáwọn èèyàn bá wọn bá jẹ ilé wọn bá máa wọn blackmail wọn blackmail àwọn blackmailer blackmailer blackmailer ó yìnbọn lórí láṣà tó dẹ̀ ń pariwo blackmailer blackmailer blackmailer ó wá rè pé wà lọ́rọ̀ òun ló wà lẹ́nu èèyàn ó mọ̀ yí pé ẹni tí ò bá dóko bàbá ẹlòmíràn ló máa ń sọ pé bàbá òun ló tóbi jù torí pé o láwọn kan lẹ́yìn àwọn wèrè apanilẹ́kúnjayé kan sọ́mọ́ máa tiẹ̀ lẹ́yìn wàá máa sọ wípé ẹ o lè sọ̀rọ̀ kí ló lè sọ tọ́lọ́pàá bá kó jẹ́kẹ́jẹkẹ̀ sí ẹ lọ́wọ́ sí tí wọ́n disgrace ẹ wọ́n ṣe máa ń gbójú wọn síta yẹn ayé ìyá ẹ wàá ránṣẹ́ pé ìyá ẹ tí ó bá dẹ̀ jẹ́ ni ẹ tó tó wá sọ pé kán dá ẹ sínú grave tó ti wá ìwọ ló sọ pé òun dáwọn èèyàn sínú grave ìsìnkú òkú lórúkọ ẹ̀ náà we want to say this we want to play this because of all over the world is the country I reside I do this that time and I'm so going to repeat it now I've done this video before and for the country I reside and the people who monitor my page for them to know that this girl called herself a celebrity number one let me explain in English she called herself a celebrity at least when you reside in a place There should be somebody you have a sibling. If you relocate to that place alone, you show your identity. Oh, I'm from so, so, so, and so place. Maybe because of one thing or the other, but because of one problem or the other. I wanted to reside in this place. But definitely, the, the, the people around there, they will know surely you are from somewhere. But this lady, nobody I said. I'm telling you, and if anybody have know where Lizzie come from original, no any of the fam I mean, family of Lizzie She come out and tell us. Nobody. Lizzie have no mother. Lizzie have no father. If she's been, if she's adopted from the home, motherless home, she should tell the whole world, but no, she said she have a mother, according to her story, that she have a mother, her mother died on a computer building because when she have a problem, a mental problem then. We believe there is no, nobody above the above problem. Things are happen to people, but there's no matter. It doesn't matter. A lot of people who have a, challenges that their mothers, their parents, they, their children show them, both of them in society. A lot of they ask Lizzy when you when you challenge Lizzy, I'm not doing that for just to show my mother. But there are a lot of people challenge Lizzy that where's your mother? Okay, you don't have a father, you must have a mother. Where's your mother? Where are you from? No, no, no way. But Lizzie cause trouble every time. And I'm one of those people Lizzie have caught on Facebook when they want to start their evil. She, there was a time she called me, but she lied later, later against me that, you know what, Bola, Auto Bola also collected money. I never collected a dime from Lizzie Anjorin. I never asked money from Lizzie. She sent somebody to me that I should help her to, to, to attack somebody, to speak, to bully. And I'm not a bully. I am not attacker. I'm only a, a, me, a true sayer. Only saying the truth. Due to the experience I have in Nigeria, back then what the evil people have done to me. And I'm using that opportunity to speak for myself, my children, and my daughter, my daughter, and other people also. And that is why we are here to say nothing but the truth. I want to show you, I want to play a video where Lizzie and Jory shot someone during the live shot in his premises for you to know he has a gang that kill people. And nothing was being done. That is why the, I said it authoritatively that we busy calling the former vice president of Nigeria, but thank God is today is Ashwaju is the president. But they refuse to do something about it. I know surely people supporting them. So, Nigeria police, please, please due respect. I believe and I love the language that the IG passed to the community to the society then first day that is ready to devour the wicked and the crime criminal people to send them to jail where they belong to. And that is why we are working voluntarily, freely, with the government to clear those nonsense from our country. A country that never fights corruption, that never fights crime, will never have peace. So I say no to crime. I say no to robbery that this girl has involved. I say no to all the terrorism she's been doing. I say no to the system she wanted to be using to to cause confusion for system for people to be fighting each other. And the moment people are start fighting when they riots, the armed robber will take place. They start acting under the riots. So I, I want Nigeria, please, do respect for peace to reign. We don't want what happened last time to happen in this government. The whole world is watching. They've said themselves, they've said a lot of things, including us when they put it in our mouth. And we want to, we want the whole world to see that actually, that's not what people are saying. That what they are saying is not real. That's it. Ẹ káàbọ̀ lẹ́ǹkan sí sórí ètò yìí. Olóòtú ètò yìí ni Bọ́lá Fọláṣadé. Màmá Olúwa ṣèyí. màmá Olúwarẹ̀mílẹ́kún ọmọ mi ọmọláyínká stephen bámidélé ọmọ adébọ̀wálé tó dolóògbé ní first of two thousand and twenty-one tí wọ́n pa. I'm going to mo fẹ́ gbé sẹ́yìn báyìí ẹ má bínú pé àpẹ ẹ má pé kò tí ì pẹ́ tí mo sùn ìgbà tí mo parí ní two o'clock past two yẹn àwẹ̀ màtàwẹ̀ tán a gbọ́dọ̀ meditate kò pẹ́ tí mo tí mo sùn ní landlord mi ń send message mi torí àwọn náà ti wà nínú game lọ mí ìbínú irú landlord mi mi ìbínú sí hmm. àwọn tó send yẹn wá lára àwọn tó ń bínú pé a dìbò fún aṣíwájú agbé aṣíwájú kalẹ̀ ó dẹ̀ ti na àwọn ọ̀tá wọn pa so lára àwọn yẹn á ti mọ̀ wọ́n bọ̀ tábàtẹ̀ tún dárúkọ wọn gan àtúnpọ̀ wọn lé ní ó ń dùn wọ́n kì í ṣe pdp o e dey pain them because aṣíwájú is the president what is mabe ẹ ṣe dáadáa náà ìgbà tẹ́ ẹ ṣe dáadáa your gift will usher you to the front ìgbà tẹ́ ẹ láwọ́ wọ́n gbà lọ́wọ́ yín náà nìyẹn mo fẹ́ gbé síbẹ̀ kẹrin náà ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lórí kí ló ń trending hmm, kí ló ń trending lẹ́tọ̀ ètò ni kí ló ń trending ẹ̀yin èèyàn mi ṣàlàáfíà ni níbi ọjọ́ bíi mélòó kan a ṣe fídíò kan lórí Lizzy Anjorin nípa ìró ìbọn èyí tá a gbọ́ ní inú ilé rẹ̀ nígbà tí ó wà ní orí ayélujára tó ṣe live show bẹ́ẹ̀ sì ni a gbọ́ tí arábìnrin kan tó pariwo oró oró ìròyìn àgbéjáde ní orí ìkànnì yìí ṣùgbọ́n Lizzy jáde ó ní ọ̀rọ̀ náà ò rí bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní wíwótò wótò ó rí wípé àṣírí òun ti tú sáyé kódà oríṣiríṣi irọ́ ló pa lórí ọ̀rọ̀ yìí àwọn èèyàn ń sọ wípé ẹ fi Lizzy kalẹ̀ ẹ fi Lizzy kalẹ̀ ẹ̀yin nǹkan kan ò yé yín nì tó bá yé yín ẹ mọ̀ wípé ẹ̀sìn tí Lizzy ń fi ojoojúmọ́ ṣe yìí ẹ̀jẹ̀ àwọn ọmọ ọlọ́mọ èyí tó ti pa olóńkè lórí Lizzy ọjọ́ kan lèèyàn máa ń ṣe nǹkan ọjọ́ kan náà lòpin sì máa ń dé bá a gbogbo àwọn iṣẹ́ ibi èyí tí Lizzy ti gbé ṣe níní ayé rẹ̀ ẹ̀yin ò mọ̀ wípé àsìkò ẹ̀san ló dé ẹ̀yin ò mọ̀ wípé orí àwọn ọmọ ọlọ́mọ tó ń ṣépè fún ẹlẹ́dàá àwọn ọmọ ọlọ́mọ èyí tó ti fi gúnṣẹ èyí tó ti padànù èyí tó ń ṣépè fún tó tó lóun ó pa ẹ̀yin ò mọ̀ wípé ẹlẹ́dàá àwọn ọmọ yìí ló ń ké lórí Lizzy ẹ̀san ló dé àsìkò ẹ̀san ti dé báyìí tẹ̀sán bá sì ti dé kò sí tẹ́nì kankan lè ṣe sí i ọlọ́run ló ń jà lọ́wọ́lọ́wọ́ báyìí lórí Lizzy bẹ́ẹ̀ ni arábìnrin tá à ń sọ yìí ó jáde ó ní ìró ògbọn èyí tá a gbọ́ ní orí live chat òun ó kọ́kọ́ fìgbà kan sọ wípé àtẹ́wọ́ lòun pa ní orí iṣẹ́ òun nígbà tó tún yá ó tún jáde ó tún ní igbe oró èyí tá a gbọ́ tí ó ké ní orí live chat òun ó ní ọmọ òun kékeré òun ló ń ké <laughs> ẹ̀yin èèyàn tẹ́yìn náà bá gbúrò n tá a gbọ́ yìí ẹ mọ̀ wípé ohun tá a gbọ́ kì í ṣe ohun ọmọ kékeré rárá bẹ́ẹ̀ sì ni ó tún jáde arábìnrin yìí ó tún kúrò ó tún ní ohun tá a gbọ́ yìí ìkan lára àwọn ọmọ ṣé òun ọmọ ìkan lára àwọn ọmọ ṣé òun ò ní ó ké. Okay àbẹ́ẹ̀ rí ó tún yí òun padà ó tún ní kò rí bẹ́ẹ̀ ẹ wo arábìnrin yìí nígbà tó tún yá ó mọ̀ tó jáde ó tún sọ wípé àní ìró òbọn tá a gbọ́ ó ní ọmọ òun ló ń fi nǹkan ṣeré lẹ́ẹ̀lẹ̀ pé nǹkan ló jábọ́ lọ́wọ́ rẹ̀ òun la fi gbọ́ ìró òbọn gbàù gbàù ó ní kì í ṣèbọn arábìnrin yìí ó ń jáde ṣe ló ń wí wótòwótò lójoojúmọ́ <laughs> àbí ẹ̀san ti dé bá Lizzy Anjorin ẹ̀yin ò mọ̀ ni torí wípé ní ọjọ́ tá à ń wì í ìyẹn ní ọjọ́ sátidé tó kọjá lọ ní déédéé aago méjìlá sí aago kan ó ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ tó wà lórí live chat ẹ̀ lóru rí bẹ́ẹ̀ ẹ̀yin wá wò ó ó jọ gàtẹ́ kò jọ gàdé tó bá jẹ́ wípé lóòótọ́ kò rí bẹ́ẹ̀ náà ní bílíìsì ṣe sọ ó yẹ kí ara abiamọ ta kó dìde kó tiẹ̀ lọ wo ibi tí igbe yìí ti ń wá kó tiẹ̀ lọ wo in tó ṣẹlẹ̀ gangan ṣùgbọ́n arábìnrin yìí lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ tẹ́yìn gan bá rí ẹ rí wípé facial expression Lizzy Anjorin ó jẹ́ kó yé wa wípé òun ò expect ẹ̀ wípé ariwo yẹn ò dé ibi tó wà ó jẹ́ nǹkan tí ó ṣe bákan ó sì kó sì continue ṣọ́ ẹ̀ kò dìde ẹ jọ̀ọ́ ṣé ohun yìí ó jóhun ọmọ jòjòló àbẹ́ẹ̀ rí wípé ọwọ́ Lizzy ò mọ́ ẹ̀jẹ̀ wà ní ọwọ́ Lizzy ẹ̀yin ọlọ́pàá èyí tẹ́ ẹ wà ní ìpínlẹ̀ Èkó. Mm ẹ̀yin Lagos State Police ẹ̀yin Lagos State Government Lagos State Governor ìyẹn Babájídé Sanwó-Olú à ń pè attention yìí ẹ wá ẹ dá sí ọ̀rọ̀ yìí ẹ lọ ṣe investigation lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nílé Lizzy Anjorin kó má dàbí ẹni wípé à ń wí àwíjàre. Mm màá àtàchì fídíò nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ tá à ń wí yìí kẹ́yìn náà fojú yín rí ẹ̀yin abiyamọ ayé ẹ̀yin náà wò ó òbí wo ni ó gbọ́ irú ugbe báyìí tí ò ní nítara abiyamọ wo ni ó gbọ́rú ugbe yìí tí ò ní nítara ṣùgbọ́n lọ́jọ́ tá à ń wí yìí gẹ́lẹ́ èyí tí Lizzy Anjorin tó gba ìpè ní orí iṣó rẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ kò pé ìṣẹ́jú bíi márùn-ún òun ló gba ìpè kan ní orí iṣó rẹ̀ tí Lizzy sì sọ fáwọn olólùfẹ́ rẹ̀ wípé òun ò ní lè tẹ̀síwájú nínú iṣó tó ń ṣe yìí Lizzy ó sì pa iṣó ó nítorí pé òun ní mítìnì ẹ sọ fún wa irú mítìnì wo ni Lizzy Anjorin tó ń lọ ní ọ̀gànjọ́ òru ọjọ́ tá à ń wí lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ nínú ilé rẹ̀ ó sì pa iṣó yìí Lizzy sì lọ ẹ sọ fún mi ẹ̀yin Lagos state government ẹ ṣe investigation lórí ọ̀rọ̀ yìí torí pé ìlú Èkó ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ẹ̀yin Lagos state police ẹ̀yin commissioner ẹ ṣe investigation lórí ọ̀rọ̀ yìí abẹ́ ẹ̀mú yín ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ẹ lọ sílé Lizzy ẹ lọ carry out investigation torí pé kí ni ó dá wa lójú wípé tẹ́ ẹ bá dé ilé Lizzy ẹ bá nǹkan tí ò yẹ kẹ́ ẹ bá ń bẹ̀ ọwọ́ Lizzy ò mọ́ ẹ̀jẹ̀ wà ní ọwọ́ Lizzy ẹ̀jẹ̀ wà ní ọrùn Lizzy àsìkò ẹ̀san ló dé yìí o àsìkò ẹ̀san ní ẹ̀yin ìjọba Nàìjíríà ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin army ẹ̀yin civil defence ẹ lọ ṣe investigation àwọn ọmọ ọlọ́mọ wọn rán wọn sẹ́wọ̀n ò rí wọn àwọn ọkọ ọlọ́kọ wọ́n ń jáde ńlé wọn ò mọ̀ wọlé ó dá wa lójú pé tẹ́ ẹ bá délé Lizzy ẹ bá nǹkan bẹ̀ eléyìí ni ìròyìn tá a ní ká mú wá fún yín ẹ̀yin náà wò ó fídíò yìí bó ṣe ń lọ ẹ rí i wípé nǹkan ń bẹ níbi ayé tá a wà yìí eh, nǹkan ń eh, ṣẹlẹ̀. mo ṣe ń take time láti wò láti monitor ẹ̀ sí ni pé mo pàtẹ́wọ́ èmi náà kú ti gan pé mo pàtẹ́wọ́ mo ṣe rí ní original video ni pé mi ò pàtẹ́wọ́. Hmm. onírọ́. ẹ wo kò gbèrègbè.

ìjẹ́ kí n sọ fún ilé. náà yẹn mẹ́fà ni wọ́n tó wọ́n bílíọ̀ bá a bá a ṣe ń pè é babaláwo máa máa pè é olórí oh máa máa pè é ẹ̀ka bọ̀dù. ṣe ipé ẹ̀kan lòun yẹn dún. irọ́ ni ẹ máa gbọ́. ṣe ipé ẹ máa mú máa pàtẹ́wọ́ ẹ máa bọ̀ tó ní ọgbà tó máa ń ta fún àwọn èèyàn ẹ hold on ó máa yé yín nísìn èmi ni mo fi ọwọ́ pàtẹ́wọ́. ṣé máa gbọ́rọ̀ yàn. ẹ sábòdú dẹ̀ gé fídíò yẹn. ìwọ olúkinní mo máa blọọkù ẹ lónìí máa blọọkù yálà yẹn. bí mo ṣe kọ́kọ́ dúró olùkórèdè máa blọọkù yálà yẹn sí. tẹ bá rí i pé lánàá bí mo ṣe gbọ́ gbà mo kọ́kọ́ dúró mo wá lọ bẹ̀ mo rí kó ti ń ké mo gbé. nǹkan tó mú mi dúró báyìí ni pé mo kọ́kọ́ wò pé ṣé ó máa ké mo rí pé kò ké mo continue but ẹsà ẹ wá wo bí ẹsà bọ̀dì ṣe doctor video, yẹn ẹ doctor, bó ṣe dọ́kítọ̀ fídíò yẹn bring it out for you bó ṣe rí wọn dọ́kítọ̀ anything ẹ máa gbọ́. orí máa máa gbọ́ ẹ bá bọ̀. mi ìgbé kò ṣeé gbé o orí kí ló ń tẹ́ǹdì. ṣẹ́ni o ẹ̀rí pé kíní yẹn ti change ẹ gbọ́ pínrín ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́. ẹ rí i pé ọ́díò yẹn ti change ọ́díò yẹn ti ní tonation alẹ́ nínú ẹ máa fi gbọ́ mò ń bọ̀ ẹ máa gbọ́ tó ń sìn. ló pààyàn ẹ máa wòran o ẹ ṣáà máa wòran. títí wọn yẹn máa gbọ́dọ̀ ẹ máa ṣe é pọ́wọ́ mi mo fi pàtẹ́wọ́. ẹ gbọ́ lọ́wọ́ lòun gbàgbọ́ ẹ máa gbọ́ o. ọmọ ìyá di gunshot ẹ wò nǹkan tó wá dì mọ́ ẹ nǹkan tó wá dì mọ́ ẹ nǹkan gunshot ṣe bọ́dí o ṣe ni wọ́n ṣe edit that is the real one ṣe gbọ́ pòun fúnra rẹ̀ náà sọ pé wọ́n had the gunshot mọ́ wọ́n had the gunshot mọ́ o ó shoot ní for real nígbà tó dẹ̀ shoot kan kò pẹ́ ni wọ́n pè é ìyẹn mi pẹ́ tó bá pa ẹni yẹn tán wọ́n ṣe pátán wọ́n wá pè é ó dẹ̀ dìde ó lóun fẹ́ òun fẹ́ òun ò lè ṣe ṣòye mọ́ ẹ àwòtán. ẹ̀yin lọ́ọ̀yà ẹ̀yin adájọ́ what if i'm not a speaker? ẹ̀fà bọ̀dù. body movement anybody movement here sherry sherry body movement here ní fa. tó máa ń ta fún àwọn èèyàn ẹ̀sà bọ́ọ̀dù. ọlọ́ọ̀kan tẹ̀mí ṣe rí mú ni pé mi ò ṣe yorùbá. ṣègbọ́n ó tún ní yorùbá lòun nígbà tó ń bá ibo fa wèrè sí ó dọ̀. é ní máa bẹ̀ ẹ̀kan rẹ̀. ẹ máa gbọ́ ẹ máa rí pé ó máa yìnbọn yẹn ẹ máa rí gangan ẹ máa tún gbọ́ sìn. ṣé ẹ mọ̀ pé lánàá nínú ibi tí mo Lagos State so that iná máa lo gogogogo wọn lè lọ máa attack wọn máa já ṣọ́ọ̀bù wọn máa já gbogbo ilé àwọn ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù tó ló lórí burúkú làwọn òjálé orílẹ̀ fi bo tiwọn nígbà tó ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ pé yorùbá làwọn ṣẹgbọ́n sì tó nítorí pé òwò kì í ṣe yorùbá ṣẹgbọ́n tó sọ́ọ̀sì pé nítorí fi kọ́ńkà ẹnìkan ni òun torí pé òun kì í ṣe yorùbá lánàá nígbà tó dẹ̀ fẹ́ sọ̀rọ̀ ó ní yorùbá torí ilẹ̀ yorùbá wa yìí ilẹ̀ yorùbá àwọn ọmọ yorùbá lòun níbo nílé bàbá ẹ̀ nílẹ̀ yorùbá nílé nílé ìyá ẹ̀ kò sọ fún wa ó ti yẹ mo kàn fẹ́ kẹ́ gbọ́ bẹ̀yẹn pé ṣẹ́ ti rí ẹnu ẹlẹ́fà ẹnu ẹlẹ́jọ́ ó lè lọ́mọdé yìí wọ́n lákùúdà yá àkúdà yá àmọ́ ibi tó kú sí làwọn ọmọbi tán ti yìnbọn fún náà ibi tó ti kú sí ádẹ̀mọbi tán sin òun sí ṣé ilẹ̀ Yorùbá jẹ́ ibi tí wọ́n máa ń gbòòrò Yorùbá ilẹ̀ Yorùbá gbòòrò Yorùbá ṣó jẹ́ ibi tó ń sin òkú sí ni ìbọn máa mọlé ẹ̀ ẹ jẹ́ agbọ́ bẹ̀yẹn dáadáa àmọ́ ẹ jẹ́ agbọ́ tí fẹ́ẹ́ tán bọ̀ tí òun gangan náà bring you down èmi àṣàbí ó fọwọ́ gbàyà mi ò ní gbọ́ mi ò ní gbà àfi tán bá hẹ́ǹdì ẹsẹ̀ ta ló wá àǹgẹ̀sẹ̀ sí. ṣebó ṣẹ́rí body language ẹ̀. a sì nínú làṣà. ṣẹ́rí that's the gun. ẹ ló sà. ṣẹgbọ́ ṣẹgbọ́ lẹ́yìn tó tó tán pààyàn yẹn tán ṣẹ́rí pé wọ́n pè é. ṣẹ́tírí ó ní ẹ̀ ló sà ìyẹn wọ́n pé wọ́n ti pa ẹni yẹn tán ó ti ní sà ókè sà wọ́n ti ṣe tán wọ́n ti pa ẹni yẹn tán ókè sà ó ní mítìn. mo ń màá yanjú kéèsì ẹ lọ́la. ṣe gbọ́. mo ń lọ sí mítìn kan sìn. lóru ọ̀gànjọ́. màá yanjú kéèsì ẹ. òru ló ṣe ṣáàtì yẹn o. she was happy with Davido. oh sorry. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. ẹ jẹ́ àgbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ọdúró. ṣe rí rísì tí mo fi lo eléyìí you sorry for eh, the other one tí mo tó ṣòun bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ pé tí fídíò yẹn bá play tán á kàn lọ sórí another thing reason tí mo fi play lè ó ti yé yín a lot of people ló gbé ó wà lórí ọ̀dọ̀ tèmi náà ṣé rí ẹni yẹn ó analyze ẹ̀ dáadáa ó dẹ̀ jẹ́ kí ó sọ pé ká wo body language Lizzy ọjọ́ kejì nígbà tó ti pàṣírí ti tú during that day during that week period yẹn ó jáde ó wà restless gan ló ń jáde ló ń defend ẹ ọmọ òun ló ké gbàtọ́ ọmọ òun ké ni ọmọ òun ló pariwo òun wá ṣe kinní kan òun wá ṣe kinní kan because ó mọ̀ pé definitely wọ́n gbọ́ ó ti yẹyìn bẹ́yẹn ó fẹ́ máa pariwo kó fi máa sọ̀rọ̀ lọ́jọ́ yẹn kó máa kéde attention kó wà tó máa ń ṣe kinní yẹn nínú ilé nínú ilé ẹ̀ ṣó ti yẹ bẹ́yẹn so Lizzy Anjorin Lizzy Anjorin yìí <laughs> ṣe pé ṣẹ̀ṣẹ̀ máa ń ṣe pé wọ́n ló involve nínú arm robbery kí náà máa lọ ń ṣe arm robbery máa jalè wọ́n á pààyàn ó lè wá láti pa àti láti parun àbí ẹ jẹ́ àgbọ̀ lẹ́ẹ̀kan sí. kí ló ń trending lẹ́tọ̀ ètò ni kí ló ń trending. ẹ jẹ́ mo like ẹni bó ṣe bó ṣe gbé bó ṣe analyze. ṣáná fíà ni níbi ọjọ́ bíi mélòó kan a ṣe fídíò kan lórí Lizzy Anjorin nípa ìró ìbọn èyí tá a gbọ́ ní inú ilé rẹ̀ nígbà tí ó wà ní orí ayélujára tó ń ṣe live show bẹ́ẹ̀ sì ni a gbọ́ tí arábìnrin kan tó pariwo oró oró ìròyìn àgbéjáde ní orí ìkànnì yìí ṣùgbọ́n Lizzy jáde ó ní ọ̀rọ̀ náà ò rí bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní wí wótò wótò ó rí wípé àṣírí òun ti tú sáyé kódà oríṣiríṣi irọ́ ló pa lórí ọ̀rọ̀ yìí àwọn èèyàn ń sọ wípé ẹ fi Lizzy kalẹ̀ ẹ fi Lizzy kalẹ̀ ẹ̀yin nǹkan kan ò yé yín nìyí tó bá yẹ yín ẹ mọ̀ wípé ẹ̀sìn tí Lizzy ń fi ojoojúmọ́ ṣe yìí ẹ̀jẹ̀ àwọn ọmọ ọlọ́mọ èyí tó ti pa olóńkè lórí Lizzy ọjọ́ kan lèèyàn máa ń ṣe nǹkan ọjọ́ kan náà lòpin sì máa ń dé bá a gbogbo àwọn iṣẹ́ ibi èyí tí Lizzy ti gbé ṣe nílé ayé rẹ̀ ẹ̀yin ò mọ̀ wípé àsìkò ẹ̀san ló dé ẹ̀yin ò mọ̀ wípé ó rí àwọn ọmọ ọlọ́mọ tó ń ṣépè fún ẹlẹ́dàá àwọn ọmọ ọlọ́mọ èyí tó ti fi gúnṣẹ èyí tó ti padà nù èyí tó ń ṣépè fún tó tún lòun ó pa ẹ̀yin ò mọ̀ wípé ẹlẹ́dàá àwọn ọmọ yìí ló ń ké lórí Lizzy ẹ̀san ló dé àsìkò ẹ̀san ti dé báyìí tẹ̀san bá sì ti dé kò sí tẹ́nì kankan lè ṣe sí i Ọlọ́run ló ń jà lọ́wọ́lọ́wọ́ báyìí lórí Lizzy bẹ́ẹ̀ ni arábìnrin tá à ń sọ yìí ó jáde ó ní ìró ògbọn èyí tá a gbọ́ ní orí live chat òun ó kọ́kọ́ fìgbà kan sọ wípé àtẹ́wọ́ lòun pa ní orí iṣẹ́ òun nígbà tó tún yá ó tún jáde ó tún ní igbe oró èyí tá a gbọ́ tí ó ké ní orí live chat òun ó ní ọmọ òun kékeré òun ló ń ké <laughs> ẹ̀yin èèyàn tẹ́yìn náà bá n tá a gbọ́ yìí ẹ mọ̀ wípé ohun tá a gbọ́ kì í ṣe ohun ọmọ kékeré rárá bẹ́ẹ̀ sì ni ó tún jáde arábìnrin yìí ó tún kúrò ó tún ní ohun tá a gbọ́ yìí ìkan lára àwọn ọmọ iṣẹ́ òun ọmọ ìkan lára àwọn ọmọ iṣẹ́ òun ò ní ó ké àbẹ́ẹ̀rí ó tún yí ohun padà ó tún ní kò rí bẹ́ẹ̀ ẹ wo arábìnrin yìí nígbà tó tún yá ó mọ̀ tó jáde ó tún sọ wípé àní ìró ògbọ́n tá a gbọ́ ó ní ọmọ òun ló ń fi nǹkan ṣeré lẹ́ẹ̀lẹ̀ pé nǹkan ló jábọ́ lọ́wọ́ rẹ̀ òun la fi gbọ́ ìró òbọn gbàù gbàù ó ní kì í ṣèbọn arábìnrin yìí ó ń jáde ṣe ló ń wí wótòwótò lójoojúmọ́ <laughs> àbí ẹ̀san ti dé bá Lizzy Anjorin ẹ̀yin ò mọ̀ ni torí wípé ní ọjọ́ tá à ń wì í ìyẹn ní ọjọ́ sátidé tó kọjá lọ ní déédé aago méjìlá sí aago kan ó ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ tó wà lórí live chat ẹ̀ lóru rí bẹ́ẹ̀ ẹ̀yin wá wò ó ó jọ gàtẹ́ kò jọ gàdé tó bá jẹ́ wípé lóòótọ́ kò rí bẹ́ẹ̀ náà ni Bílíìsì ṣe sọ ó yẹ kí ara abiyamọ tá a kó dìde kó tiẹ̀ lọ wo ibi tí igbe yìí ti ń wá kó tiẹ̀ lọ wo in tó ṣẹlẹ̀ gangan ṣùgbọ́n arábìnrin yìí lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ tẹ́yìn gan bá rí ẹ rí wípé facial expression Lizzy Anjorin ó jẹ́ kó yé wa wípé òun ò expect ẹ̀ wípé ariwo yẹn ó dé ibi tó wà ó jẹ́ nǹkan tí ó ṣe bákan ó sì kó sì kọ̀ntínú ṣó ẹ̀ kò dìde ẹ jọ̀ọ́ ṣé ohun yìí ó jóhun ọmọ jòjòló àbẹ́ẹ̀ rí wípé ọwọ́ Lizzy ò mọ́ ẹ̀jẹ̀ wà ní ọwọ́ Lizzy ẹ̀yin ọlọ́pàá èyí tẹ́ ẹ wà ní ìpínlẹ̀ Èkó ẹ̀yin Lagos State Police ẹ̀yin Lagos State Government Lagos State gọ́vnọ̀ ìyẹn babájídé sanwóolu à ń pe attention yìí ẹ wá ẹ dá sí ọ̀rọ̀ yìí ẹ lọ ṣe investigation lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nílé Lizzy Anjọ kó má dàbí ẹni wípé à ń wí àwíjàre màá àtàchì fídíò nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ tá à ń wí yìí kẹ́yìn náà fojú yín rí ẹ̀yin abiyamọ ayé ẹ̀yin náà ẹ wò ó òbí wo ni ó gbọ́ irú igbe báyìí tí ò ní nítara abiyamọ wo ni ó gbọ́ irú igbe yìí tí ò ní nítara ṣùgbọ́n lọ́jọ́ tá ń wí yìí gẹ́lẹ́ èyí tí Lizzy Anjorin tó gba ìpè ní orí iṣó rẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ kò pé ìṣẹ́jú bíi márùn-ún òun ló gba ìpè kan ní orí iṣó rẹ̀ tí Lizzy sì sọ fáwọn olólùfẹ́ rẹ̀ wípé òun ò ní lè tẹ̀síwájú nínú iṣó tó ń ṣe yìí Lizzie, ó sì pa show ó nítorí pé òun ní mítìnì ẹ sọ fún wa irú mítìnì wo ni Lizzy Anjorin tó ń lọ ní ọ̀gànjọ́ òru ọjọ́ tá à ń wí lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ nínú ilé rẹ̀ ó sì pa yìí Lizzy sì lọ ẹ sọ fún mi. ẹ̀yin Lagos State Government ẹ ṣe investigation lórí ọ̀rọ̀ yìí torí pé ìlú Èkó ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ẹ̀yin Lagos State Police ẹ̀yin commissioner ẹ ṣe investigation lórí ọ̀rọ̀ yìí abẹ́ ẹ mú yín ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ẹ lọ sílé Lizzy ẹ lọ carry out investigation torí pé kí ni ó dá wa lójú wípé tẹ́ ẹ bá dé ilé Lizzy ẹ bá nǹkan tí ò yẹ kẹ́ ẹ bá ń bẹ̀ ọwọ́ Lizzy ò mọ́ ẹ̀jẹ̀ wà ní ọwọ́ Lizzy ẹ̀jẹ̀ wà ní ọrùn Lizzy àsìkò ẹ̀san ló yìí o àsìkò ẹ̀san ní ẹ̀yin ìjọba Nàìjíríà ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin army ẹ̀yin civil defence ẹ lọ ṣe investigation àwọn ọmọ ọlọ́mọ wọ́n rán wọn sẹ́wọ̀n ò rí wọn àwọn ọkọ ọlọ́kọ wọ́n ń jáde ńlé wọn ò mọ̀ wọlé ó dá wa lójú pé tẹ́ ẹ bá délé Lizzy ẹ bá nǹkan bẹ̀ eléyìí ni ìròyìn tá a ní ká mú wá fún yín ẹ̀yin náà ẹ wò ó fídíò yìí bó ṣe lọ ẹ rí wípé nǹkan bẹ orí ayé tá a wà yìí nǹkan ń mo ṣe ń take time láti wò láti monitor ẹ̀ sí ni hmm. pé mo pàtẹ́wọ́ èmi náà kú ti gan pé mo pàtẹ́wọ́ mo ṣe nínú original video ni pé mi ò pàtẹ́wọ́. ẹ wo kò gbèrègbè. torí ẹ̀ láti ṣe ìgbèrè gbèrègbè àgbẹ̀ ti pèrè gbèrègbè wa. ẹ wò ọmọ àwọn ẹ̀ ń wò ẹ̀ mú ẹ ṣojú ẹ̀ mú ẹ gbójú sókè ẹ̀ mú ẹ wò ẹ̀ mú ẹ wò rọ́lọ́ nínú ọdẹ ẹ̀ wò ẹ̀ mú ẹ túmọ̀ àjẹmọ́ra wọn. ó rẹ̀ níbi pé irọ́ ni wọ́n pa. ẹ dábàá friday september eight. no yẹn mẹ́fà ni. september eight ẹ wo lórí ọ̀dọ̀ ẹ̀ ní orí lórí iṣu ẹ̀ gbọ́dọ̀. babaláwo máa máa pè é wòlíì máa máa pè é ẹ káàbọ̀. hold on hold on first ṣe rí déètì yẹn nigeria police tí ò bá ti delete ẹ lórí platform ẹ ẹ wò ó déètì yẹn september eight two thousand and twenty-two september ó máa kò tí ì pọ́dún kan ojoojúmọ́ ni lisi ń commit atrocity ní society wa tó dẹ̀ ń gapá àdẹ̀mọ bíi àmàrà ẹ̀ ẹ jọ ẹ má jẹ́ fọ àrífín yẹn ti pọ̀ jù fún orílẹ̀-èdè wa. ṣe rí pé ẹ̀kan lòun yẹn dún ṣe rí pé ẹ máa mú máa pàtẹ́wọ́ ẹ sábọ̀ tó ní ọgbà tó máa ń ta fún àwọn èèyàn ẹ hold on ó máa yé yín nísìn èmi ni mo fi ọwọ́ pàtẹ́wọ́ ẹ sábọ̀dù dẹ̀ gé fídíò yẹn ọmọ mi bébì mi ló ń fi nǹkan ṣeré bí mo ṣe kọ́kọ́ dúró mo gbé so máa ké tẹ bá rí pé lánàá bí mo. ṣe nígbà táṣìírí yẹn ti tú báyìí ó jáde ó sọ oríṣiríṣi ọmọ òun ló fi nǹkan ṣeré òun ló ń pàtẹ́wọ́ òun ló ń ṣe gbáyìí òun ló ń ṣàwo ó bẹ̀rẹ̀ sí hide ìkọ́kọ̀ mọ nǹkan tó máa sọ mọ́ you understand me ó lọ́mọ òun ló fi nǹkan ṣeré lóru ọ̀gànjọ́ ni o ọmọ ẹ fi nǹkan ṣeré òun dẹ̀ sọ pé àríkẹ́ o ti ní ọmọ ọ̀dọ̀ tó ń tọ́jú àríkẹ́ àríkẹ́ yẹn wà mẹ́ ẹ ti understand ẹ máa gbọ́ o. mo ṣe gbọ́ gbà mo kọ́kọ́ dúró mo wá lọ́bẹ̀ mo rí pé ó ti ń ké mo gbé. Hmm, ó ní clapping ṣe rí. nǹkan tó mú mi dúró báyìí ni pé mo kọ́kọ́ wò pé ṣé ó máa ké mo rí pé kò kí mo continue but ẹ̀sà ẹ wá wo bí ẹ̀sà bọ̀dì ṣe dọ́kítọ̀ fídíò yẹn ẹ wo bó ṣe dọ́kítọ̀ fídíò yẹn. onírọ́ ẹ máa bọ̀ ẹ máa wo dọ́kítọ̀ fídíò yẹn ẹ bá pè é òórì máa máa pè é ẹ bá bọ̀. ẹ ó nà ṣẹ́rí o ẹ rí pé kíní yẹn ti change hmm. ẹ gbọ́ pínrín ní ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́. ẹ rí pé ọ́díò yẹn ti change ọ́díò yẹn ti ní tonation alẹ́ nínú ìwọ ló lọ sí ìṣe máa máa gbọ́ o. títí wọn yẹn máa gbọ́dọ̀ ẹ máa ṣe ipá wọn máa fi pàtẹ́wọ́ ẹ wò wọn kọ tiẹ̀ ẹ wò yẹn nìkan sọ ẹ wò ẹ wò nǹkan tó dì mọ́ ẹ wò nǹkan tó dì mọ́ ṣe gbọ́ gunshot ṣe gbọ́ díò ṣe ni bó ṣe edit ẹ. edit wo ẹ̀yin lọ́yà ẹ̀yin adájọ́ what if i'm not a speaker. ẹ máa gbọ́ òkú títàn. ẹ sá board. Hmm, saturday third. ẹ gbọ́ èyí tó lọ túnṣe òun ló ṣe yẹn o tó wá play fún ọdẹ ẹ máa gbọ́ regina yẹn ọdí third nìyẹn bí ìwọ september. ẹ sábọ̀ tó ní ọkọ̀ twenty something ló ṣẹlẹ̀ tó máa ń ta fún àwọn èèyàn. she's trying to defend herself throughout. ẹ sá bọ́ọ̀dù. because everybody attack her. ìdí náà mo ṣe ṣàdàdà lórí ẹ. ọlá nǹkan tẹ́mi ṣe rí mú ni pé mi ò ṣe yorùbá ẹ sá bọ́ọ̀dù ìwọ náà gbọ́ gbogbo tó ń sọ go and listen owó ó ní máa bẹ́ẹ̀ kan ẹ̀ and we bring you down èmi àṣàbí ó fọwọ́ gbàyà mi ò ní gbọ́ mi ò ní gbà àfi tán bá hẹ́ǹdì ẹsẹ̀ tánú wá hẹ́ǹdì ẹsẹ̀ ń sìn ṣẹ́rí here is the gunshot ṣe ti rí gunshot ṣe gangan. a sì nínú làṣà oko ẹ mọ́lẹ́mọ́ lọ ẹ ló sà. ṣẹ́rí ṣẹ́rí bọ́n ṣe shoot yẹn tán ṣẹ́rí pé wọ́n pè é tó ṣe ẹ̀ ló sà after some few minutes ṣẹ́rí rí ṣẹ́rí màtọ́ kó gbọ́ pé kò ń wò mọ́ pé òun yẹn máa jáde ẹ̀sìn ọ̀hún sàn kò mọ́ pé òun yẹn máa jáde nígbà tó òun yẹn jáde ó wò bákan pé à ah, wọ́n ti gbọ́ ẹ̀sìn ọ̀hún sàn tó bá jẹ́ pé ọlọ́run ò ti wá sórí láìṣàtì lóru ọjọ́ ẹ̀ náà ṣó ti yé bẹ́ẹ̀ yẹn òun èèyàn ò ní mọ̀ wípé ariwo yẹn àní gbọ́ kò ní jáde lórí lórí live but ọlọ́run tó fẹ́ tì í ọlọ́run tó fẹ́ expose ẹ̀ òun ló jẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹ ti understand ṣe mọ̀ pé kò pẹ́ few minutes later few minutes later ṣe rí pé wọ́n pè é wá ní ẹ̀ lóòsà bó ṣe round up ni wọ́n ti pa èèyàn tán fẹ́ pa tán fẹ́ lọ ta páàtì September November I mean October September October third ni ó wá ṣe ti ó ṣe mọ láti bíi five days gbogbo àti ọ̀rọ̀ yẹn twenty something lọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ so everybody was talking she was trying to defend herself trying to tell people that ọwọ́ lòun pàtẹ́wọ́ ọmọ òun ló pariwo ọmọ òun ló ṣe kinní kan lóru ọ̀gọ̀jọ́ she was trying many ways to I mean to defend herself you understand me she was looking for many ways to defend herself but nothing kò she defend So ti yé bọ̀tẹ́ wo gbogbo ohun tó ṣẹlẹ̀ bó ṣe pa èèyàn yẹn tán tán máa ń sọ pé wọ́n ń pààyàn tà lórílẹ̀‐èdè nàìjíríà pé wọn ò is part of it òun this is part of it ẹ̀ẹ̀kejì tá a ti play nìyẹn ẹ lọ wo kí màá tún play sí kí lórí platform ẹ̀ gangan platform méjì ló lò ó platform ẹ̀ gangan tí ò báyìí ti delete ẹ̀ kẹ́ ẹ lọ wò ó ń bẹ̀ bóyá wọ́n pàtẹ́wọ́ kọ̀ọ̀kan sí bóyá wọ́n dọ́tì anything ó ti yé yín so this she's a killer This involved in armed robbery kò ṣe rọ́ o kò kì í ṣe irọ́ rárá rárá is another case this is not even armed robbery case eléyìí ọ̀tọ̀ ni Lizzy is killing and ó dẹ̀ ń ṣakọ lórí Facebook Lizzy is killing ó dẹ̀ ń rìn kiri ìgboro ìgboro ìgboro Èkó Lizzy máa ń pààyàn o ó dẹ̀ ń rìn káàkiri ìgboro o Lizzy máa ń pààyàn ó máa ń rìn kiri ìgboro o àwọn ọlọ́pàá máa ń wo o ẹ ló sà ṣé kì í ṣe ẹni tó bẹ̀rù ló ń pè yẹn ló pè yẹn ẹni tó pè yẹn ṣe rí pé ó bẹ̀rù yẹn sọ̀rọ̀ pẹ̀lú disrespect ó hànà ẹni yẹn ni ó ní ẹ ló sà ìyẹn mi pẹ̀lú yẹn wọ́n ti parí iṣẹ́ yẹn o kó wá wò ó ó lọ wò ó olórí burúkú ni lísì o ọlọ́pàá ẹjọ́ ẹ tètè bá wa gbé lísì o kò ó ṣe rọ́ o ẹ̀yọ́ kò ó ṣe rọ́ o kò sí nobody that is above the law o ẹ jẹ́ bá wa gbé lísì o eléyìí ò ń ṣe láì kò ń ṣe pé wọ́n purọ́ à ń fẹnu sọ mo ti ṣe ṣe ṣe ṣe a pé ìjọba tó lọ títí títí ẹ bá wa dá sí o ẹ bá wa dá sí wọn náà lájàlẹ̀ lọ́nà àgbègbè yín o lọ́nà rẹ wọn mà dá sí o ẹ jọ sá o ọlọ́pàá tó ṣẹ̀ṣẹ̀ dé adúpẹ́ tó pẹ́ sọ pé ẹlẹ́fẹ́ bá wa kọlu gbogbo àwọn criminal tó wà ní ìgboro nàìjíríà lísì ṣe criminal o kì í ṣe rọ́ o òun lè lé ìkan lára èrè mi ìgbé wá láti orí ọ̀dọ̀ mi kó má bàa sọ pé orí ọ̀dọ̀ tiẹ̀ ló ti lọ gbé wá pé o ti dọ́tẹ̀ torí gbogbo èèyàn ló gbé lórí platform nígbà yẹn a sọ fún ìyàlá yẹ pé o ò gbúdọ̀ ṣe kíni o ò gbúdọ̀ gbé kúrò tó ló lọ ṣe míì tó doctrine tó wá bòsì sókè sórí àkáǹtì ibòmíì ó dìídì block àwọn ẹlòmíì lórí ibẹ̀ yẹn tán rògbò yóò ti shut down page yẹn so ti yẹ yín mẹ́yẹn so he has two account ẹ jẹ́ ká play ẹ̀ lẹ́ẹ̀kan sí kẹ́ lè mọ̀ déètì tó ṣe kéde mo rí àkáǹtì tó ti ṣe tó ti yẹ yín bẹ́yẹn kẹ́ lọ wò ó tẹ́ bá bá ń bẹ̀ kẹ́ wá lọ wò ó gbogbo kọ́lọ́pàá ẹ bá wa investigate ẹ̀ this girl she believe that she's one side of Nigeria government Nigeria uh, she believe that she's bigger than Nigeria constitution Nigeria law Nigeria I mean, policy Nigeria police Nigeria government this is what she's doing she have done many bad things àwọn èèyàn rò pé àwọn kan sọ̀rọ̀ ni we should not allow wicked evil to be living láàrin àwọn èèyàn inú gbó inú ẹ̀wọ̀n nílé lisi ẹjọ́ sà with immediate effect ní kẹba wa ṣe o ẹ rí pé kì í ṣe èmi nìkan ni mo pariwo ọlọ́pàá bá a ṣe pariwo pariwo nígbà yẹn nìyẹn bá a ṣe pariwo pariwo nígbà yẹn nìyẹn pé ẹ bá wa mú ẹ bá wa investigate ẹ àwọn èèyàn ń kú àwọn èèyàn ṣe wọn ò máa ṣe nǹkan kan sí o. to that voice call. Ah. Mm. Mm. <laughs> Lizzy is a criminal Lizzy <laughs> ẹ lè kó òmò ẹ lè mọ òkó bó ṣe ròyìn ẹ nílé mi gbà mí ò mọ pé wọ́n máa ń sọ wọ́n ló lè ní pamọ́ ọba mo máa kàn ló pé báyà bóyá wọ́n kàn ń ẹ tí wọ́n ti sàn <laughs> gbàdébí wá ẹjẹ́ àgbọ̀ lẹ́ẹ̀kan sí wọ́n ròyìn ẹ̀ ọmọ tó ròyìn ẹ̀ nínú lẹ́mìí jọ ìyàwó méjì ni wọ́n sọ̀rọ̀ wọn ìkejì wọn ló jalè wọ́n ló ṣe sílíkàn ó tán wọn ò sọ wọn kàn sọ ẹ tí wọ́n sàn ṣẹgbọ́n. màá wá yanjú kéèsì ẹ lọ́la. ṣẹgbọ́n ó ní mítìn lẹ́yìn tó ń pààyàn tán lóru òru ọ̀gànjọ́ ni o. màá yanjú kéèsì ẹ lóru ló lọ bí mítìn yẹn o òru ọ̀gànjọ́. she was having with Davido even Davido family oh has oh God I'm not talking about this jọ. lẹ́kùnrẹ́rẹ́ lórí kí ló ń trending kí ló ń trending lẹ́tọ̀ ètò ni kí ló ń trending. ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí kí ló ń trending ni o lisi ni o lisi tó pààyàn ni o apààyàn ni lisi o. a ṣe fídíò kan. Mm lórí Lizzy Anjorin nípa ìró ìbọn èyí tá a gbọ́ ní inú ilé rẹ̀ nígbà tí ó wà ní orí ayélujára tó ń ṣe live show bẹ́ẹ̀ sì ni a gbọ́ tí arábìnrin kan tó pariwo oró oró ìròyìn àgbéjáde ní orí ìkànnì yìí ṣùgbọ́n Lizzy jáde ó ní ọ̀rọ̀ náà ò rí bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní wíwótòwótò ó rí i wípé àṣírí òun ti tú sáyé kódà oríṣiríṣi irọ́ ló pa lórí ọ̀rọ̀ yìí àwọn èèyàn ń sọ wípé ẹ fi Lizzy kalẹ̀ ẹ fi Lizzy kalẹ̀ ẹ̀yin nǹkan kan ò yé yín nì tó bá yé yín ẹ mọ̀ wípé ẹ̀sìn tí Lizzy ń fi ojoojúmọ́ ṣe yìí ẹ̀jẹ̀ àwọn ọmọ ọlọ́mọ èyí tó ti pa olóńkè lórí Lizzy ọjọ́ kan lèèyàn máa ń ṣe nǹkan ọjọ́ kan náà lòpin sì máa ń dé bá a. a máa gbọ́ ilé ìtàbá gbọ́ yẹn tó ń sìn ìyẹn lè tó tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kí Lizzy máa ń ṣe. ẹ̀yin ò mọ̀ wípé àsìkò ìsọlódé ẹ dúró. ẹ̀yin ò mọ̀ wípé orí àwọn ọmọ ọlọ́mọ tó ń. tó bá ti di lóròrù Lizzy á aṣọ dúdú wọ̀ á lóun fẹ́ lọ wa ọ̀kadà lóru lóru ọ̀gànjọ́ àtúngbé yẹn bọ̀ mi ní ṣòjú màá ṣò voice màdàmú ṣó ti yẹ́yẹ́ mẹ́ àwọn eléyìí àwọn èèyàn gbé ní o oríṣiríṣi àwọn àwọn amẹ̀bọ gbogbo àwọn èèyàn gbé lórí Instagram lórí Facebook wọn Lizzy ń jalè kòrókòrò ni ó ń ṣe crime lójúkorojú ni o ó ṣe crime face to face ni o a máa play eléyìí torí ànígbójú wọn síbẹ̀ bọ̀tà play ìtaba ti play eléyìí tó a máa play yẹn a tún máa gbé wá níbi tí Lizzy tó ti ní kẹ́nìkan pè wọlé tí wọ́n sọ pé àwọn mẹ́jọ ni wọ́n pé wọ́n yìnbọn pa àwọn méje Lizzy nìkan ló kù tí Lizzy wá sọ pé bàbá yẹn kọ́ ló orientation mi ló bí ló ló ló kí ló sọ ńjọ́ yẹn pé òun ló bóyá ló fún ní orientation to láti má ṣe kinní yẹn mọ́ pé òun wá ní kò máa wá nǹkan ṣe ó pe bàbá yẹn wọlé sórí live chat tí wọ́n dẹ̀ sẹ́ pé tòótọ́ àwọn méje wọ́n pa wọ́n dẹ̀ pé wọ́n spray wọn dànù ó lóun tó tún wá ń sọ pé Buhari gan yẹ kó máa sanwó fún àwọn tí wọ́n bá ti ṣe fàyàwọ́ àbí tó fàyàwọ́ ló pè fún wa níjọ́ yẹn kò tí tèmi wá sọ pé mo wá jáde mo wá sọ fún ni fàyàwọ́ tó ń sọ mo lámúrọ̀bà ni ẹ́ lẹ́tà làwọn èèyàn tó wá sọ pé yàtọ̀ sí ètò tí wọ́n sọ nínú ilé mi kémi tó di blogger o wọ́n ti wá sọ̀rọ̀ nínú ilé mi láti two thousand and kiri náà two thousand and sixteen kọ́ náà abẹ́mi sixteen báwo àbí two thousand and fifteen ni wọ́n wá sọ̀rọ̀ yẹn nínú ilé mi two thousand and fifteen so èmi ṣe wá three years later three i mean three to three years later èmi ṣe wá di blogger mo ṣe wá rí Lizzy pé mo wá rí gbogbo nǹkan tó ṣe fún aláàfin Ọ̀yọ́ Lizzy ló pa aláàfin Ọ̀yọ́ you don't know things this is a terrible person gbàtọ́ nígbà ṣe fẹ́ tú ló sáré lọ sáàfin Ọ̀yọ́ kò pẹ́ tó lọ sáàfin Ọ̀yọ́ few days later lálàfin kú bẹ́ẹ̀ ni Lizzy is a terrible person àṣírí Lizzy ẹ̀ṣẹ̀ àjẹ́ a máa gbọ́ ẹ̀ṣẹ̀ a máa gbélé lọ ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ gbélé mo fẹ́ kẹ́ ẹ gbọ́ so kẹ́ wá wo déètì ẹ lọ wo lórí àkáǹtì ẹ̀ so ti yẹ yín gangan tòró sọ pé wọ́n ń dọ́tì rẹ̀ ni ẹyọ sọ́tì kọ́ Google ni. èyí tó ti fi gúnṣẹ èyí tó ti padànù èyí tó ń ṣépè fún tó tún lòun ń pa ẹ̀yin ò mọ̀ wípé ẹlẹ́dàá àwọn ọmọ yìí ló ń ké lórí Lizzy ẹ̀san ló dé àsìkò ẹ̀san ti dé báyìí tẹ̀san bá sì ti dé kò sí tẹ́nìkankan lè ṣe sí i ọlọ́run ló ń jà lọ́wọ́lọ́wọ́ báyìí lórí Lizzy bẹ́ẹ̀ ni arábìnrin tá à ń sọ yìí ó jáde ó ní ìró ògbọn èyí tá a gbọ́ ní orí live chat òun ó kọ́kọ́ fìgbà kan sọ wípé àtẹ́wọ́ lòun pa ní orí iṣẹ́ òun nígbà tó tún yá ó tún jáde ó tún ní igbe oró èyí tá a gbọ́ tí ó ké ní orí live chat òun ó ní ọmọ òun kékeré òun ló ń ké <laughs> ẹ̀yin èèyàn tẹ́yìn náà bá gbúrò n tá a gbọ́ yìí ẹ mọ̀ wípé ohun tá a gbọ́ kì í ṣe ohun ọmọ kékeré rárá bẹ́ẹ̀ sì ni ó tún jáde arábìnrin yìí ó tún kúrò ó tún ní ohun tá a gbọ́ yìí ìkan lára àwọn ọmọ ṣé òun ọmọ ìkan lára àwọn ọmọ ṣé òun òun ni ó ké àbẹ́ẹ̀rí ó tún yí ohun padà ó tún ní kò rí bẹ́ẹ̀ ẹ wo arábìnrin yìí nígbà tó tún yá ó mọ̀ tó jáde ó tún sọ wípé àní ìró òbọn tá a gbọ́ ó ní ọmọ òun ló ń fi nǹkan ṣeré lẹ́ẹ̀lẹ́ẹ̀ gbé nǹkan ló jábọ́ lọ́wọ́ rẹ̀ òun la fi gbọ́ ìró ìbọn gbàù gbàù ó ní kì í ṣèbọn arábìnrin yìí ó ń jáde ṣe ló ń wí wótòwótò lójoojúmọ́ <laughs> àbí ẹ̀san ti dé bá Lizzy Anjorin ẹ̀yin ò mọ̀ ni torí wípé ní ọjọ́ tá à ń wì í ìyẹn ní ọjọ́ sátidé tó kọjá lọ ní déédéé aago méjìlá sí aago kan ó ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ tó wà lórí live chat ẹ̀ lóru rí bẹ́ẹ̀ ẹ̀yin ẹ wá wò ó ó jọ gàtẹ́ kò jọ gàdé tó bá jẹ́ wípé lóòótọ́ kò rí bẹ́ẹ̀ náà ní bílíìsì ṣe sọ ó yẹ kí ara abiyamọ ó ta á kó dìde kó tiẹ̀ lọ wo ibi tí igbe yìí ti ń wá kó tiẹ̀ lọ wo in tó ṣẹlẹ̀ gangan mm-hmm. ṣùgbọ́n arábìnrin yìí lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ tẹ́yìn gan bá rí i ẹ rí wípé facial expression Lizzy Anjorin ó jẹ́ kó yé wa wípé òun ò expect ẹ̀ wípé ariwo yẹn ò dé ibi tó wà ó jẹ́ nǹkan tí ó ṣe bákan ó sì kó sì continue show ẹ̀ kò dìde ẹ jọ̀ọ́ ṣé ohun yìí ó jó ohun ọmọ jòjòló àbẹ́ẹ̀ rí wípé ọwọ́ Lizzy ò mọ́ ẹ̀jẹ̀ wà ní ọwọ́ Lizzy ẹ̀yin ọlọ́pàá èyí tẹ́ ẹ wà ní ìpínlẹ̀ Èkó ẹ̀yin Lagos State Police ẹ̀yin Lagos State Government Lagos State Governor ìyẹn Babájídé Sanwó-Olú à ń pè attention yìí ẹ wá ẹ dá sí ọ̀rọ̀ yìí ẹ lọ ṣe investigation lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nílé Lizzy Anjorin kó má dàbí ẹni wípé à ń wí àwíjàre màá àtàchì fídíò nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ tá à ń wí yìí kẹ́yìn náà fojú yín rí ẹ̀yin abiyamọ ẹ̀yin náà wò ó òbí wo ni ó gbọ́ irú ugbe báyìí tí ò ní nítara abiyamọ wo ni ó gbọ́ irú ugbe yìí tí ò ní nítara ṣùgbọ́n lọ́jọ́ tá à ń wí yìí gẹ́lẹ́ èyí tí Lizzy Anjorin tó gba ìpè ní orí iṣó rẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ kò pé ìṣẹ́jú bíi márùn-ún òun ló gba ìpè kan ní orí iṣó rẹ̀ tí Lizzy sì sọ fáwọn olólùfẹ́ rẹ̀ wípé òun ò ní lè tẹ̀síwájú nínú ṣó tó ń ṣe yìí Lizzy ó sì pa ṣó ó nítorí pé òun ní mítìnì ẹ sọ fún wa irú mítìnì wo ni. Mítìnì, Lizzy Anjorin tó ń lọ ní ọ̀gànjọ́ òru ọjọ́ tá à ń wí lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ nínú ilé rẹ̀ ó sì pa ṣóò yìí Lizzy sì lọ ẹ sọ fún mi. somebody because you know why I stop it here I'm coming I'm going to play it back now somebody say use your brain ó ní hold on o let me let me hold it like this I don't want it to be if I go blank ó I want to read only make una use una sense someone is doing life show and you hear gunshot thank God pé you admit that gunshot eh? are you saying she's the one that kill the person but nínú ilé ẹ̀ ló ti ṣẹlẹ̀ after some minutes wọ́n dẹ̀ pé ó ti yé so she's a killer she's a member all things wọ́n ti sọ atrocities so sọ yẹn wọ́n ní she's a member of robber, amroba robbery gang wọ́n ní she's a member of courtesan usha laura nísìnyí màá tún play kan bí tó máa ti ń dìde lóru ọ̀gànjọ́ tó máa wọṣọ dúdú á lóun fẹ́ lọ kó wa márúwá lóru ọ̀gànjọ́ tó máa lọ rọ́ọ̀b á padà dé nídàjí. ẹ̀yin Lagos state government ẹ ṣe investigation lórí ọ̀rọ̀ yìí torí pé ìlú Èkó ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ẹ̀yin Lagos state police ẹ̀yin commissioner ẹ ṣe investigation lórí ọ̀rọ̀ yìí abẹ́ ẹ̀mú yín ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ẹ lọ sílé Lizzy ẹ lọ carry out investigation torí pé kí ni ó dá wa lójú wípé tẹ́ ẹ bá dé ilé Lizzy ẹ bá nǹkan tí ò yẹ kẹ́ ẹ bá ń bẹ̀ ọwọ́ Lizzy ò mọ́ ẹ̀jẹ̀ wà ní ọwọ́ Lizzy ẹ̀jẹ̀ wà ní ọrùn Lizzy àsìkò ẹ̀san ló dé yìí o àsìkò ẹ̀san ní ẹ̀yin ìjọba Nàìjíríà ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin army ẹ̀yin civil defence ẹ lọ ṣe investigation hmm. àwọn ọmọ ọlọ́mọ wọn rán wọn sẹ́wọ̀n ò rí wọn àwọn ọkọ ọlọ́kọ wọn ń jáde ńlé wọn ò mọ̀ wọlé ó dá wa lójú pé tẹ́ bá délé Lizzy hmm. ẹ bá nǹkan ń bẹ eléyìí ni ìròyìn tá a ní ká mú wá fún yín ẹ̀yin náà wò ó fídíò yìí bó ṣe ń lọ ẹ rí wípé nǹkan ń bẹ bí ayé tá a wà yìí nǹkan ń ṣẹlẹ̀ mo ṣe ń take time láti wò láti monitor ẹ̀ sí ni. ó sọ̀sọ̀ kù sọ. pé mo pàtẹ́wọ́ èmi náà kú ti gan pé mo pàtẹ́wọ́ mo ṣe rí ní original video ní pé mi ò pàtẹ́wọ́. Ah. ẹni bó ṣe ń jí kábàkábà. ẹ wo kò gbèrègbè. èyí ló máa ń bẹ̀rẹ̀ ìtàgé. ẹ wò ọmọ ẹ wò ẹ mọ ẹ sojú ẹ mọ ẹ gbójú sókè ẹ mọ ẹ wò ẹ mọ ẹ wò rárá nínú ọdẹ ẹ wò ẹ mọ ẹ tún máa jẹ mọ́ra wọn. Friday September eight two thousand bàbá ṣe ń pè é babaláwo máa máa pè é wòlíì máa máa pè é ẹ káàbọ̀. September eight. Hmm. ṣe ipé ẹ̀kan lòun yẹn dún. irọ́ ni o ó lọ òun ló tó lọ dọ́ọ̀tì ní fúlọ́rẹ̀ nìyẹn jẹ́ ọba tó máa ń ta fún àwọn èèyàn ó máa yé yín nísìn èmi ni mo fi ọwọ́ pàtẹ́wọ́ ẹ sábọ̀dù dẹ̀ gé fídíò yẹn ọmọ mi bébì ni ló ń fi nǹkan ṣeré bí mo ṣe kọ́kọ́ dúró ó lóun fọwọ́ pàtẹ́wọ́ bébì ló tún fi nǹkan ṣeré tẹ bá rí i pé lánàá bí mo ṣe gbọ́ gbà mo kọ́kọ́ dúró mo wá lọ bẹ̀ mo rí bó ti ń ké mo gbé ẹgbẹ́ tó dìde nǹkan tó mú mi dúró báyìí ni pé mo kọ́kọ́ wò pé ṣó máa ké mo rí pé kò kí n ṣe gbọ́ ṣe gbọ́ bó ṣe ń sọ kábàkábà. but ẹ̀sà ẹ wá wo bí ẹ̀sà bọ̀dì ṣe dọ́kítọ̀ fídíò yẹn ẹ wo bó ṣe dọ́kítọ̀ fídíò yẹn ẹ máa bọ̀ ẹ máa wòye dọ́kítọ̀ fídíò yẹn. ẹ jẹ́ máa pè é òun máa máa é ẹ bá bọ̀. ẹ wò lọ ṣẹ́ni o ẹ rí pé kíní yẹn ti change ẹ gbọ́ kiri ni ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́. ẹ rí i pé ọ́díò yẹn ti change ọ́díò yẹn ti ní tonation alẹ́ nínú ẹ máa tún gbọ́ mò ń bọ̀ ẹ máa gbọ́ tó ń sìn. títí wọn yẹn máa gbọ́dọ̀ ẹ máa ṣe é pọ́wọ́ mo fi pàtẹ́wọ́ ẹ wò wọ́n kọ̀ tiẹ̀ kò sẹ́ni tó fi lísì trending. ẹ wo wọn ò fi lísì trending. ẹ wo kó tó wá dì mọ́ ẹ wo kó tó wá dì mọ́ ṣe gbọ́ gunshot. ṣe gbọ́ ṣe wọ́n náà sọ pé gunshot. ṣe bọ́dì o nínú ilé ẹ gunshot. Mm-hmm. ẹ̀yin lọ́yà ẹ̀yin adájọ́ what if i'm not a speaker ẹ sábọ̀d. Saturday third. sẹ́rí Emma will know. body movements. eyes movement here is the. tó máa ń ta fún àwọn board. copy of the gun that copy of the gun ó wá gbé sí wẹ́wẹ́. ọlá nǹkan tẹ̀mí ṣe rí nínú ìpínlẹ̀ you yorùbá ẹ̀sà board ìwọ náà gbọ́ gbogbo tó ń sọ go and listen Oh, only my máa bẹ́ẹ̀ and we bring you down èmi àṣàbí ó fọwọ́ gbàyà mi ò ní gbọ́ mi ò ní gbà àfi tán bá hẹ̀ ń gẹ̀ẹ́sẹ̀ ta ló wá hẹ̀ ń gẹ̀ẹ́sẹ̀ no no ṣe gbọ́ tẹ̀yìn ẹ̀ pariwo no no. a sì nínú làṣà oko ẹ mọ́lẹ̀ mọ́ lọ ẹ ló zà. ṣe gbọ́ ẹ ló ṣe pa nìyẹn tán wọ́n pè é wọ́n ti rẹ́jì. Hmm. mo ní mítìn. ṣe gbọ́. mo bọ̀ màá wá yanjú kéèsì ẹ lọ́la mo ń lọ sí mítìn kan sìn hmm. màá yanjú kéèsì ẹ ní hmm. ọ̀la. I'm too angry. She was having with Davido. Even Davido family has contacted this lady ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. I want to. lórí kí ló ń trending. no I want to bring another one àti gbọ́ yẹn dáadáa mo ti share let me share it once again. ẹ jẹ́ ká play eléyìí hmm. eléyìí o kẹ́kàn lè mọ ní I don't want to show the face the one of the speaker also And don't forget that this person also is a friend. He has ó ti fún ó ti gbèjà Lizzy. Ó ti fún Lizzy ọmọ Lizzy nígbà tó bí ọmọ gbà yóò ti fún ní one thousand pounds. Ó ti yé I'm not speaking for this person o. Ìwọ wo ló tiẹ̀ kí ní bíbá pé wọ́n fi Lizzy trendy Lizzy ń jalè ṣé nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn tí wọ́n rí ń sìn ṣé wọ́n fi trendy ni? Olè òṣì olè ẹyin gáàngì olè amrọ̀bà ayé ṣe má tiẹ̀ jẹ́ kí n mo ń tẹ̀ kò lọ mo ń tẹ̀ ìwọ náà tó tún tẹ̀ kì í sí kọ́lọ́pàá gan kó ìwọ náà tó sọ̀rọ̀ síbí yẹn the police also Nigeria police should investigate you well lọ́mọṣẹ́ pọ̀ gan náà so even blocking you at times pàápàá tún à ń àfẹ́ kọ́lọ́pàá rí mi kọ́lọ́pàá kí wọ́n bá ti rí derogatory àti gbogbo nǹkan tẹ́ bá kọ́ tẹ́ bá ń support Lizzy they should investigate all of you you are all birds of the same feather so criminal majority of you so wẹ́ẹ̀dẹ̀ ní label so bọ́n ṣe lè máa mú yín náà nìyẹn I don't need to block you yes a nídìí láti búlọ̀kì yín tá a bá búlọ̀kì yín gan a tún di mhm, ẹjẹ́ gbélé. wa ọ̀kadà lóru ẹjọ́ kan bí ẹ̀ bá ṣe wá ṣé wọ́n wọ ọ̀kadà Lizzy wọ́n kórìíra rẹ̀ gbogbo nǹkan ẹ bá wa béèrè lọ́wọ́ Lizzy lóru òru èyí tẹ́ bá sí lórí Instagram is that time you should follow her. Lizzy Anjorin náà ló ń jẹ́ ọjọ́ publicize ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ lórí wẹ̀ yìí tẹ̀ wà lórí Instagram mọ́sọ̀ pẹ́ẹ́sì lórí Facebook o tó bá di ní òru ní aago mẹ́ta Lizzy àṣeṣà ti wọ́ tu á lóun lọ sí pàdé apá tó bá di aago mẹ́ta á wá wọṣọ bí ẹṣọ ẹlẹ́ à jẹ amẹ́bọ̀ gist lover ẹ fọ́lú ẹ̀ lórí Instagram ẹ̀ rìbùwọ̀n píṣọ̀ yẹn bẹ̀ á lo aṣọ ẹlẹ́ ojú ẹ̀ nìkan tó bá di lóru abọ́ sínú ògbóró wọ́n wá bilé ẹgbọ́n bàtà wọn bilé rẹ̀ gbẹ́tọ̀ wọ́n ló máa ń wa ọ̀kadà lóru òun fẹ́ kán rí dísìlì òun wa ọ̀kadà lóru òru ẹjọ́ gan bẹ́ẹ̀ bá tẹ̀ wá ṣé wọ́n wọ ọ̀kadà lóru ni tó kù ló lọ ń gbé ni ẹjọ́ ṣé wọ́n máa ń bì ní gẹ́ yìí ni àbákùdá àyà torí pé kí ni kò lẹ́bí kò lára. yóò kì í tiẹ̀ ń ṣọ̀rọ̀ àkúdà ẹ̀ ṣe bó ṣe ń jáde yẹn ó ṣu aṣọ yẹn ó lọ wọ́n lọ ẹ̀dà kan lọ rọ̀ wọ́n lọ káwọn ìmọ̀ ìmọ̀ ìyọ̀mọ́yé wọ́n máa fi bojú ó ti yẹyin wọ́n lọ káwọn èèyàn mọ́lé ṣó ti yé bẹ́ẹ̀ yẹn á dis guy amúrọ̀bà ní Lizzy amúrọ̀bà kò níye kan kò sẹ́ni tó mọ̀. wọ́n ní kán lọ sórí Instagram èmi ò tí ì lọ sórí Instagram yẹn o bọ̀ fún àwọn nǹkan tá a ti rí àwọn nǹkan tá a ti gbọ́ àwọn nǹkan tóun náà ti ṣe ń bí àníṣe mo máa gbé yẹn náà wá mi ò fẹ́ kí ṣàṣẹ kó máa gùn jù mo máa gbé ìyẹn náà wá kẹ́ẹ̀rí níbi tí àwọn èèyàn ti pè wọlé tí Lizzy ń sọ fún wọn pé tí ẹni yẹn sọ pé tí ó bèèrè lọ́wọ́ pé ẹjọ́ sà dádì èèyàn mélòó ni àwọn kan tó pa wọn kú òun nìkan bàbá yẹn dẹ̀ dáhùn pé àwọn méje àbáwọn mẹ́jọ ipe ṣé tíìmù yín kọ́ ló spray àwọn pé ṣèbí tíìmù yín là ọ̀rọ̀ tí mo fi ṣeré bí mo fi ń sọ̀rọ̀ bí mo fi ń bu lánàá ó tọ́ ni pé ṣèbí tíìmù yín ló spray àwọn pé ẹ wá pé òun lẹ wá sọ pé kóun má ṣe bẹ́ẹ̀ mọ́ nígbà tí bàbá yẹn sọ pé ó ní bẹ́ẹ̀ ni bàbá yẹn sọ̀rọ̀ páwọn méje lísì náà wá tún repeat after bàbá yẹn pé àwọn méje pé ẹ̀ mú ẹni tì ẹni tẹ̀ ń bá sọ̀rọ̀ pé àwọn méje àbí mẹ́jọ ni wọ́n pé wọ́n pa òun wọ́n pa gbogbo wọn kú òun nìkan níbi láyò fúnra rẹ̀ wọ́n pè wọlé òun náà tún wá confirm ẹ̀ bó ṣe wá sọ̀rọ̀ ní ọjọ́ yẹn èmi Bọ́lá wá jáde during that time mo ní listen mo ní káwọn èèyàn take note of this o gbàyẹ gan wọ́n ti sọ fún mi pé ó máa ń lò bọ́ ó máa ń fìbọn lọ káyàn mọ́lé ṣe mọ̀ tó bá lọ káyàn mọ́lé mo ti rò bóyá bóyá ọmọ kọ́ọ̀tì nìkan tó kàn máa lọ gbà ẹ́ wọ́n lọ́ máa lọ́ rọ̀ ó ti yé mo wá sọ ní chat mi níjọ́ yẹn pé ẹ̀yin èèyàn ṣe gbọ́ nǹkan tí Lizzy sọ mo ní Lizzy sọ wípé àwọn pípọ̀ wípé um, àwọn mẹ́sàn-án àbí mẹ́jọ mẹ́jọ mẹ́jọ làwọn wọ́n yìnbọn pa gbogbo àwọn tó kù ipò wa kò ń nìkan mo wá sọ mo ní kì í ṣe iṣẹ́ fàyàwọ́ ni wọ́n ṣe ó wá sọ nígbà yẹn ó wá ń sọ inú tẹ̀ wá bí mi pé àbọ̀mọdé ah, yìí ń sinwi ni ó ní kò yẹ kí wọ́n tiẹ̀ lọ sọ pé kí wàyẹ̀ fàyàwọ́ kí wọ́n máa kí kókó tiẹ̀ máa ó ní ó yẹ kí Buhari máa sanwó fún fàyàwọ́ ni gbogbo ẹni tó bá ti ń ṣe small tó bá ti ń lọ ń ṣe irúṣẹ́ bẹ́ẹ̀ yẹn kọ́ máa gba sọ́lárì lọ́dọ̀ ìjọba ní. mo wá ní à ah, ṣé mo ìbí tún wò ń jẹ́ pé à ah, òun kó contraband wọlé ò sanwó custom ò sanwó bòde òun tẹ òfin lójó tó wá ní kí ìjọba máa sanwó fún ẹ ibi tí lisi ní boldness dé ẹ mọ nǹkan ẹ mọ nǹkan wọ́n máa mọ̀ọ́mọ̀ lọ mú àwọn bàbá olówó àti politician ní godfather godmother wọ́n máa kúnlẹ̀ ṣoṣooṣo fún wọn máa ṣe bí ojú ayé fún wọn láti máa fi cover house wọn wọ́n máa ṣe atrocity ìtòótọ́ ni kì í ṣe rọ̀ mo wá sọ bí mo ṣe sọ̀rọ̀ yẹn gbà yẹn mọ̀ pé ó ṣàbú mi Auto Bola ó rí kún ẹ ó dàbí onípalóbò oníṣe kìnnìkan kìnnìkan á dá sí rọ̀f kí ló sọ ó ní which sense abeg back where jọ so show us that toy gun ó kì í ṣe ẹnìkan sọ pé toy gun ni ó ní make una you know why and that's why you see most of them they will quickly rounding around the governor around one commissioner around many one minister around one important personality in society you understand okay I see that's why in fact that's why some of them àwọn personality yẹn nígbà kan ti rí oríṣiríṣi they cannot get close to people I tell you they purposely deliberately ó sáré lọ sọ́dọ̀ aláàfin gbà yẹn náà ni òun fẹ́ sáré ó sọ bó ṣe déédé ọ̀dọ̀ aláàfin òun fẹ́ sáré lọ sọ́dọ̀ aláàfin àwọn wá ṣe fíìmù ní àwọn òde ìkíní kan kò ṣe fíìmù ó kàn mọ́mọ́ lọ ni o is looking for godfather ó fẹ́ ẹni tó máa fẹ̀yìntì tí nǹkan kan bá ṣẹlẹ̀ tó máa sọ pé irọ́ ni o ẹ fọmọ yẹn lẹ o ẹ ṣe kíní kan kíní kan o irọ́ ni wọ́n pamọ́ o kò wá involve o this is what they do ẹ jẹ́ àgbélé àwọn tiẹ̀ ń sọ ńgbà tí màdámì tó ń sọ̀rọ̀ sí wọ́n ní pé àkúdàáyá kì í ṣàkúdàáyá ẹni tó bá ti ń wọṣọ dúdú lóru aago mẹ́ta látago méjì àbọ̀ títí aago mẹ́ta tó máa lóun fẹ́ lọ wa márúwá láago mẹ́ta òru lè máa fojú ẹ̀ sílẹ̀ báyìí ó fẹ́ lọ jalè ní rọ́bìrì ni wọ́n rọ́bìrì àbí aya assassin nǹkan tó máa máa ṣe nìyẹn either the two either assassin or robbery in tó máa máa lọ ṣe nìyẹn tó fi máa wọ black jáde tó máa dé jáde lóru wá ṣe ṣáàtì wọ́n time kan àwa lóun fẹ́ lọ sí meeting ẹ̀mí mímọ́ àti ọlọ́run tí ò fẹ́ àwọn orí ìṣẹ̀dá tó ti pa tẹ́lẹ̀ ló ń tù because ó bìlí pé òun gbọ́n ju everybody lọ kò dẹ̀ mọ̀ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ń wò kéèyàn bá dìde gan tó lọ ṣọ́ọ̀ṣì tó bá dìde gan tó bá fẹ́ lọ ṣọ́ọ̀ṣì gan wà á ti kúrò nílé láti aago mẹ́wàá tó bá ti kúrò nílé ní aago kan òru tí ìṣe pé ní emergency pé o lásídẹ̀ǹtì gbéṣe lè nìkan kú tí wọ́n ń gbé lọ sí hospital tó jáde criminal ni ẹ́ tó déédéé tó bá ti di regular regular time tó bá máa jáde arm rubber ni àbáyá assassin. kò lábúrò yá kò lẹ́gbọ̀n yá ah. ṣé ẹni pé gbára bèbè mo ní Lizzy máa ń lọ ní òròòrú ẹ ṣe yẹn lẹ́kìnní tó bá di lóru ó tún fìgbà kan lóun ò fẹ́ kọjá ọmọ lóru ló ṣe wọ aṣọ dúdú àti veils ojú. we want the Nigerian government. ó lóun ò fẹ́ kán dààmú lórí according to bọ́n ṣe sọ yìí ṣe àrí pé kì í ṣe ẹnìkan ló ń pe Nigerian government lórí ẹ̀ torí ẹ̀ ló ṣe máa gbé lágbájá dádì mi o tó bá gbé sàn ní mi dádì mi o tó bá gbélé dádì mi o tó bá gbélé dádì mi o tó bá gbélé dádì mi o tá máa kúnlẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa rí pé ríyàn láwùjọ gunshot yẹn la ẹ jẹ́ ká má ṣe papọ̀ ṣé ká mi ò fẹ́ ká ṣe pọ̀ ṣé ká má dàmọ̀pọ̀ má sí but ẹ jẹ́ ká kàn gbọ́ little about this kí wá lọ gbé tìbí tí bàbá yẹn náà tí wọ́n ti pè wọlé pé wọ́n pa àwọn méje kán bá wa pe bàbá yẹn kí ní sì pe bàbá yẹn padà kí ni wọ́n ṣe ní ọjọ́ náà tó fi pa àwọn méjèèjì tó kú lísì tí wọ́n pa lísì papọ̀ wọ́n dẹ̀ ti sọ fún wa pé ìbọn náà wà lẹ́sẹ̀ lísì iṣẹ́ kí ni lísì ṣe tí ìbọn fi wà lẹ́sẹ̀ wọ́n ní ìbọn wà lẹ́sẹ̀ lísì wọ́n ti yin lísì ní ìbọn lẹ́sẹ̀ rẹ̀ She doesn't sleep, I know. To investigate Lizzie. We had the evidence. It's on our page. Every midnight, Nioro. Nioro. Then, video Amebo G's lover. Uh, eh, Munabebo G's, Amebo Oti G's lórí Instagram. Tani Lizzie yìí ìbọn pa nínú ilé ẹ̀ lóru àtẹnumọ́ kìíní yẹn àwọn dẹ̀ pé àwọn ọlọ́pàá ibi gan wà láwọn tó pa àwọn ọlọ́pàá wọ́n kàn fà pé ohun ìbọn ni. ṣé mọ̀ pé ọ̀nà oríṣiríṣi ìnà ni owó máa ń gbà ṣẹlẹ̀ sí yàn tó máa fẹ́ fún yàn ní oògùn owó mi wọ́n lè ní kó lọ ọmọ ẹ̀kọ́ ọkọ sọ pé kó o ṣe nǹkan kan ìwọ́n lè sọ pé kéèyàn lọ sí títì kó ṣe bí wèrè láti lọ mú gbéyàn gbé. kí ni ìbọn àpàtúrì lóòdù fídíò yẹn sórí Instagram ìbọn tó dún ó wà lórí Instagram already tó dún nílé Lizzie ta ló yìnbọn tí Lizzy kọ́kọ́ purọ́ pé òun lòún pàtẹ́wọ́ data ó sọ pé nínú fíìmù ló ti dún ta ni ọmọ tó kígbe oró nínú ilé Lizzy lóòrùn jẹ́ tó ń ṣe ṣáàtì òpòṣù kan ló lòún ṣiṣẹ́ ọ̀gbìn. ó tán ni òpòṣù kan ló lòún ṣiṣẹ́ ọ̀gbìn. mo wá believe wípé gẹ́gẹ́ tí mo ti rìn wọ́n níyàn máa ní ẹ̀ka ń ta pẹ̀lú òkú tó ń pè lákùdáyà àmì living witness mo ti bú àkùdáyà ṣe rí o. tí ẹ bá lọ sórí YouTube kó tó di pé Lizzy mo ti ẹ̀ mọ̀ rárá rárá talking about two thousand and sixteen or seventeen wọ́n interview ẹ̀ mi pé àwọn èèyàn tilẹ̀ sọ pé àkùdáyà ni ta làwọn ẹbí yìí ǹjẹ́ Lizzy ò ti kú ní Gambia kò ti kú ní ìlú kan. ṣe rí ẹnìkan sọ pé ó ní cc camera nínú ilé pé they can investigate after some days after some months some of those things the memory delete something delete automatic okay so there's a day you can see but me, ìwádìí sọ àwọn technology tó máa fẹ́ rí lè gbá wọ́n fẹ́ rí investigate it seriously maybe they can you know, bọ́dẹ́ jẹ́ agbọ́lọ́. torí ìwé ò dọ́tẹ̀ èèyàn mọ́ ẹ ọlọ́kadà ibojì Lizzy ìwà rẹ̀ kò jọ ti èèyàn mọ́ Lizzy kò bú mi ti kingdom come bá ṣe wálé ayé láàrin àti pé màá bá kù dá àyà ṣe nǹkan papọ̀ pé màá dẹ ló lẹ́yìn tèmi. I will go for this um, this case kò yàn ṣẹ̀ṣẹ̀ lẹ̀ and Lizzy then commit more atrocities atrocities and that's why every day Lizzy used to tell people that ẹ lọ ṣiṣẹ́ ẹ lọ ṣiṣẹ́ awáyé wá pòfo ẹ ṣoríire kò sí kankan tẹ́ ẹ ṣe ẹ wà nílùú òyìnbó meanwhile gbogbo ọjọ́ tí wọ́n ti máa ń gbéyàn wá sórí live chat náà gbogbo àwọn míì tó jẹ́ celebrate arúgbó àtàwọn míì tí wọ́n ò rí ṣe nínú dọ́sì tí wọ́n ń jalè tí wọ́n ń ṣe mámúrọ̀bà tí wọ́n ń pààyàn tí wọ́n ń ta páàtì èèyàn ṣó ti eyín tí wọ́n bá gbé wọn wá tí wọ́n sọ pé wọn ò tí wọ́n dáwó fún wọn majority àwọn tó wà lóyìnbó náà ló máa dáwó fún wọn Lizzy ò dáwó rí gbogbo àwọn èèyàn tó súnmọ́ Lizzy tí Lizzy bá súnmọ́ owó ṣe ló máa pa wọ́n dànù tí gbogbo àwọn tó súnmọ́ Lizzy pátápátá ó ti yẹyìn tí bá ń pariwo irú ìyàwó bàbá aláàfin Ọ̀yọ́ bí Lizzy ṣe máa sọ pé bàbá yẹn láìsí sóhun tó tí àwọn ilẹ̀ kan náà wà lẹ́kọ̀ọ́ tó wà lọ́wọ́ Lizzy tí bàbá rà tó máa ní kí bàbá rárá ń gbà yẹn tó dọ́gbọ́n mú bàbá wá sẹ́kù tó wọ́ bàbá tó ti bàbá sọ́wọ́ àwọn olè bí tí mo kọ́kọ́ mọ̀ pé o lè níbọ̀ gẹ́ yìí gbà yẹn mo sọ àwọn ọmọ bàbá pè mí gbà yẹn pé ah pé ẹni tó bá ti jẹ́ pé ah igbó òun náà máa ó máa hẹ̀ mọ́ pé òun ojú ẹ̀ máa rí tí ẹ bá wò ó gbà yẹn náà gbọ́gbà tó yá ó ní bàbá fúnra rẹ̀ wá pé pé má wàá sáàfin mọ́ lọ́wọ́ kọ ìgbọ̀wọ̀ gbà yẹn gbà tá a ti sọ̀rọ̀ fún bàbá yẹn bàbá náà ti notice but tó wá wò ó pé kí àṣírí tó kú parí parí parí parí they have to terminate baba life are you getting what i'm saying they have to terminate baba life tẹ́ bá wo ọjọ́ tí wọ́n ń sin òkú bàbá ọjọ́ tó ń dán sin òkú bàbá yẹn bó ṣe jókòó sínú ilé ó jókòó sórí iṣẹ́ àìkọ́ báyìí tó máa ń rò báyìí ó wá ń ṣe báyìí ó wá ń ṣe báyìí. ẹ mọ̀ kéèyàn máa dunnú tó bá ń ṣe tánìyà ẹ àwọn ilé nìyí àwọn olè jáde torí pé bàbá wọn ń sòkun bàbá lónìí bàbá tó ń dẹ̀ love díẹ̀lì ni ṣé ó máa sọ pé òun ètì wọn díẹ̀lì because wọn kò ní sọ pé òun ètì wọn díẹ̀lì àbó máa sọ pé òun lòún pa wọn but níjọ́ yẹn bí mo ṣe wò ó báyìí ṣe ló ń yọ bó ṣe ń ṣẹnu lò ó ó wá gbé títpìkà bó ṣe jókòó nìyẹn lọ́jọ́ tí wọ́n sì òkú bàbá láàfin yọ ó sọ níjẹta ó ní nígbà tí mo rí nígbà tó ń ṣe ṣáàtì níjẹta pé ẹ màmá yẹn ṣé ìgò tó wà lójú màmá màmá tó ń kọ̀ǹpilẹ̀ ṣé ìjẹ̀kù tó wà lójú màmá ò tó one thousand dollar <laughs> ó ń sọ pé odidi ìyàwó aláàfin Ọ̀yọ́ olórí wọn bóyá second olórí tí wọ́n ti fẹ́ more than fifty years kó máa sọ pé Lizzy máa sọ pé ìgò tó wà lójú wọn pé fifty ta ó máa pé one thousand dollar níbi tí Lizzy máa ti sọ pé ṣẹ́rí góòlù tó wà yìí ń sìn òun tó ara three hundred billion ni kíní kan tó wà ń bẹ̀ ń sìn three hundred kíní kan billion ni òun kíní kan kíní kan báyìí kíní kan billion ni. ẹ ń mi pé ẹ má dá sí ìyàwó bàbá yẹn kò sí nǹkan kan anybody pẹ̀lú wọn torí wọ́n máa dáhùn pé à Lizzy ìbò máa ń lọ sáàfin ṣe bá ní màmá ẹ̀ ní lágbájá màmá ẹ̀ ní dàmọ́ni ìgbà tí bàbá ara wọn ká pé àṣẹ ẹ̀yìn tá a bá fojú di ló máa ń bọ́yàn ló máa odò téèyàn bá fojú di ló máa ń fẹ́ gbéyàn lọ́ngbà mi bàbá aláàfin ọ̀yọ́ fojú di lísìnì ìgbà tán dẹ̀ wá ti wá fẹ́ máa rí àgbàlagbò kí n sọ̀rọ̀ tán ẹ máa rí wọn yẹra lísì sọ pẹ̀lẹ́nu ẹ̀ pé bàbá ní kò má wá sáfìmọ́ tóun bá mọ́kọ wá ló ṣe lọ já ọ̀gbẹ́ni tó wà lọ́wọ́ bọ̀bọ́ yẹn náà gbà ó lóun ti mọ̀ rí tẹ́lẹ̀ o ó lọ mú ẹni lẹ́ẹ̀ lówó dé onírin ló bá lọ ja ló bá gbé wálé ló bá ṣe é ló bá ṣe é ẹ mọ̀ pé ẹ má dẹ̀ gbàgbé ó máa ń láìka aṣọ funfun gan ó máa ń láìka aṣọ funfun ó máa wọ dúdú lóru àwọ̀ funfun lọ́sàn-án tó bá dẹ̀ tún yá tó bá ti fẹ́ ṣú ara ẹ̀ gangan á wá wọ ọṣọ á ṣe bíi queen àwọn àlọ́ra apààyàn ṣé ó sọ fúnra rẹ̀ pé bàbá ní kò lọ gbé ọkọ wá àbí kò sọ bẹ́ẹ̀ kó má wá sáfìmọ́ tóun bá ti mọ́ ọkọ wá ó bí nínú ara nǹkan tó fi mú gbogbo ìyàwó aláàfin Ọ̀yọ́ pátá tó tayé wọn sí gbòòrò tó bá gbogbo àfin jẹ́ ni ọlọ́pàá gbúdọ̀ mú ó sọ ni oníkọ́pàá gbọ́ àwọn àwọn arúgbó kò yọ aṣíwájú sẹ́yìn gbogbo àti máa sọ pé má pa wọ́n o ó máa tọ́ máa sọ fásitì rẹ̀ sí wọn ni ẹ ó máa ó ti bọ́ aṣíwájú rí gbogbo àwọn ọmọ òṣì tí àbá sọ̀rọ̀ ńgbà yẹn kò lè yé wọn ó dẹ̀ ti yé aṣíwájú náà sí i wọ́n jẹ́ káwọn náà dá dánmọ̀ wọ́n máa scrape everybody kó lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n á sọ ẹ́ dáhùrú ó ní mo ṣe pariwo mọ́ ẹ̀ ẹ má pa wọn o ẹ má pa wọn o bẹ́ẹ̀ ni ó list ni ó ní wọ́n fẹ́ pa tó iye tó wà lórí Facebook yẹn náà lè má mọ iṣẹ́ tó ń gbé wá fóun torí ẹ̀yin èèyàn gbà mí you to be careful nǹkan tó ṣẹlẹ̀ lónìí sì wọ́n ti ń fẹ́ bíi pé wọ́n fẹ́ kémi kí n máa bínú ṣáṣíwájú kí wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ kí wọ́n bẹ̀rẹ̀ káwọn ọ̀tá wọ́n bẹ̀rẹ̀ sí ń dáná ogun tì mí ẹ̀yin tí ẹ ń bínú pàṣíwájú wọlé presidency ayé yín ti bàjẹ́ kò sí nǹkan tẹ́ lè ṣe I can never talk nǹkan ẹni ọwọ́ kọ́wọ́ tó bá wù kẹ́ gbé wá because ẹ̀yin ọ̀tá yẹn tí ẹ fẹ́ kí àṣírí má tú ẹ máa wá fẹ́ dojú èmi àbí kẹ́ ẹ máa fẹ́ sọ pé aṣíwájú ò láìkí Bọ́lá o ó ti rántí gbogbo èébú yẹn aṣíwájú ò lè rántí gbogbo àwọn èèyàn tó tiẹ̀ vote tán bá ní pé kéèyàn má lọ sọ́dọ̀ Àwùjalẹ̀ gan aṣíwájú lè má lọ aṣíwájú kò sọ wọn support Àwùjalẹ̀ of Ìjẹ̀bú kábíyèsí bàbá o wọn support aṣíwájú wọn mọ̀ bàbá aṣíwájú mọ̀ náà pé wọ́n lọ́mọ wọ́n fẹ́ Ọ̀ṣínbàjò ní gbogbo Ìjẹ̀bú fẹ́ kó di president wọ́n mọ̀ náà ẹni pé wọ́n mọ̀ ní but ìgbà aṣáájú wọ́n let go because ní ṣagbára wọn náà fi débẹ̀ wá pàpà láti sè wọ́n dẹ̀ ti wá ríran wọ́n rí everything wọ́n ríran wọ́n rí everything tó bá ti wá rí pé wọ́n fẹ́ sọ̀rọ̀ wọn tó bá ti wọ́n fẹ́ sọ̀rọ̀ wọn wọ́n agbẹjọ́ wa wọ́n lè ní kó dédé máa bú ẹnìkan wọ́n lè dédé gbé Ọ̀ṣínbàjò wọ́n lè ní kó bú wọ́n lè dédé gbé aṣáájú wa ní kó bẹ̀rẹ̀ sí bú àwọn ló máa máa bẹ̀rẹ̀ sí yíyẹ fìyà jẹ o aṣáájú gbé òní rí ẹ kò ní ṣe é pa aṣáájú bọ̀tà àwọn wọn máa ní gbogbo aṣáájú ni kán ba lè pa kéèsì wọn mọ́lẹ̀ gbogbo atrocity àti crime táwọn commit ní society kó má bàa leak síta all those nonsense brain chicken brain wo ìyẹn ti kọjá ìyẹn ò lè jẹ́ àwa ó ti yé ìyẹn kò lè jẹ́ àwa wọn bá máa fún wa lọ́dẹ̀sì aṣáájú gan kì í ṣe gbogbo ìgbà ni wọ́n fáwọn ọmọ wọn àtàwọn fámìlì wọn ní ọdẹ̀sì wọn ò lè ráyè nísìnyí torí fáìtà yẹn crime yẹn a fẹ́ fight ẹ̀ gbogbo ẹni tó ń ṣèkà láwùjọ tó dẹ̀ máa ń ṣe bí olórí èèyàn rere we are going to talk about you bí Lizzy Lizzy secret is open wọ́n ló máa ẹ lọ ṣiṣẹ́ o ẹ lọ ṣiṣẹ́ o ṣé Lizzy amani wọn ò nílẹ̀ wọn ò ní kọ̀ọ̀kan sí Nàìjíríà ta ló sọ bẹ́ẹ̀ fún ìjálàjà èmi pariwo pé mo ra four plot of land ni mo rà sí Ìjẹ̀bú Òde at that time yẹn tó bá yẹ pé wọ́n fi mílẹ̀ kí n máa ti gbogbo ọtí mo ṣe lọ màá ti ní èmi gan ti ní estate màá ti ní estate but ìwọ ló máa ra nǹkan àwọn olè awájò kò sólẹ̀ èdè nàìjíríà wọ́n máa lé ẹ̀dà sókèrè wọ́n máa fìbọn halẹ̀ mọ́ ẹ̀yin ọlọ́pàá bá wa mú lísì o no be say na kò ń ṣe jókòó wọ́n ti ń wá oríṣiríṣi program náà ti ń program lẹ́ni ìgbà tí máa jí wọ́n ti pè mí onílé mi pè mí hmm, onílé mi pè mí àwọn tó pè yẹn àwọn tó ń ṣiṣẹ́ fún yẹn vice ni àtàwọn kan ń hmm, yo kan tó ń fẹ́ kí n ṣiṣẹ́ ti yé yín mẹ́yẹn ó pè mí mo ti ń wálé àbí mo ti rí ilé torówó ilé yẹn òun ó reduce owó lé fún mi gbà kan pé ní owó lẹ́yìn ó dẹ̀ tí wọ́n ti fowó sówó lé mi so nígbà tó béèrè tán ó tún wá béèrè lọ́wọ́ mi báwo dẹ̀ ní sọ́mọ mi fẹ́ lọ sí school ní sẹ́mi sọ́mọ mi ti wọ yunifásitì ṣó ti ń lọ sí college àbí kankan wọ́n béèrè lọ́wọ́ mi because sára nǹkan tó máa download fún lísì tó máa jáde wọn ò ṣoríire àtìgbà tó ti wà ní Canada gbogbo nǹkan ò dáa fún wọn àwọn ló pọwọ́pọ̀ láti máa yọ wá lẹ́nu o torí bẹ́ẹ̀ aṣíwájú gan owó ilé ò gbúdọ̀ lèmi lára mọ́ anybody ò gbúdọ̀ pọ̀wọ́pọ̀ lórí mi bẹ́ẹ̀ ni mo sọ torí ara ń ta àwọn èèyàn gan lára àwọn tí ó dẹ̀ ń support ní sí tí ara fún mi sí Professor Yemi bẹ́ẹ̀ nítorí gbogbo àwa ṣe pè ńgbà yẹn wọ́n sọ ara fún mi sí wọn bẹ́ẹ̀ nítorí ẹ̀ ṣe rí ìlú Nàìjíríà yẹn atrocity wà ń bẹ o sórí tó bá fojú di èèyàn tó lọ gbẹ́kẹ̀lé èèyàn láyé ẹ̀ wàá kò sọnù sáyé ẹ̀tọ́ lẹ́ni tó máa mà wá rí tó bá lọ jọ́ọ̀jì book by their cover omi ayé á gbé ẹ lọ ó aṣáájú ni wọ́n fẹ́ àti nísìnyí ẹ aṣáájú rẹ̀ tiẹ̀ aṣáájú ti pè ẹ́ ọ̀ gbóná ti pè mí ọ̀ aṣáájú ti kíní kan kìnìún kan aṣáájú ò ráyè tẹ mi ò lè bí iṣẹ́ máa lẹ̀ mọ́ aṣáájú àti àwọn ọlọ́pàá nàìjíríà àti gbogbo àti àti ẹ̀gbàjà bíi àmìlà tá a bá máa pè wọ́n nìyẹn fún atrocity of Nigeria ni atrocity of Nigeria kí ọkàn ìjọba náà kó lè balẹ̀ náà ní ká lè break record pé yes in the time of aṣáájú yes nǹkan change ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n bìtà ẹ̀ wá ti mọ̀ pé àwọn criminal yẹn gangan ọmọ náà la máa rán sínú àwọn olókọrin náà bẹ́ẹ̀ ni bàbá wọn tí wọ́n rò pé wọ́n fẹ̀yìntàn náà fẹ́ máa borúkọ wọn jẹ́ tán ṣèkà fún ìyàwó náà la máa rán sí wọn wọ́n dẹ̀ ṣetán láti ja ìjà náà láti sọ pé gbogbo kírímínà gan you go to tọwọ́ ọmọ bá ṣọ or you go to jail simple as that tó bá dẹ̀ ti rán ẹ lọ jail ò ní jáde àbí tó bá jókòó tó sọ pé ó fẹ́ máa da ìjọba rú wọ́n máa kó gbogbo ogun kankan kalẹ̀ tó bá ti mú ẹ sẹ́wọ̀n ẹ̀wọ̀n ọbẹ̀ ló máa gbé wòmí o kọ́lá ò ní speak with anybody torí kò sí ìyá alájà anybody tó fèmí ní data tó dẹ̀ sanwó ilé mi kò sí gbogbo intimidation tẹ̀lé fún mi I will not be relent nígbà tó wá yá ẹnìkan náà mo wá rí ẹ láàárọ̀ yìí mo wá rí kínkìn ọmọ ọmọ former omo former vice president Omo former vice president kínkìn ló bá tag mi ó wà lẹ́yìn bàbá ẹ̀ bàbá ẹ̀ ṣíwájú ó ti yẹ yín wọ́n tag mi mi I don't have time for your bullshit bọ̀dí nǹkan tó ṣẹlẹ̀ na ni pé ẹ jẹ́ wọ́n plan kú kò dé wọlé kò wọlé nìyẹn kú yẹn kò kò kò wọlé nìyẹn so that's it kò sí nǹkan tẹ́nibọ̀dì lè ṣe fún mi nǹkan tẹ́lẹ̀ ṣe náà ni pé kẹ́ ẹ fojú pọn ẹ ọmọ ẹ nǹkan tó wà ní skul láńlọ́ọ̀dù mi ṣàpè mí ó wá ń béèrè gbogbo ní ò bínú sí ní ò ní bínú sí láńlọ́ọ̀dù mi ní ò ní bínú sí láéláé ní <laughs> ní bínú sí bọ̀ wọ́n rùn ọ́ sí ó béèrè lọ́wọ́ mi ó wá ń béèrè dátà ọmọ mi kí ló kàn pẹ̀lú ọ̀rọ̀ ayé ọmọ mi wọ́n rùn wá ní tó bá dẹ̀ ti láwa lọ sọ́ọ́ wọ́n ran kẹlẹ̀ mọ́ pé kì í ṣe èèyàn lásán ló ran o important personality ni o bí àwọn professor mi àǹkó bẹ́ẹ̀ ni báwo lèèyàn ṣe máa fẹ́ wá campaign ní Canada tó máa fẹ́ fi nǹkan Nàìjíríà tó máa fẹ́ fi a ti ṣe ọlọ́run aṣáájú ti jẹ president simple ẹni tí ò bá dùn mọ́ kó lọ forí sọlẹ̀ simple as that kò lè sí nǹkan anybody lè ṣe fún mi gbà bẹ́ẹ̀ aṣáájú bá máa like wọ́n ṣe ní like mi aláfẹ́ fight crime lórílẹ̀‐èdè nàìjíríà ṣé ní sí èmi láṣáájú máa dìde láti máa bá fẹ́ bá jà àwọn criminal tó wà lórílẹ̀‐èdè nàìjíríà yẹn ẹ eh? àwọn criminal tó wà lórí ẹ̀yìn jẹ́ ẹ̀yìn they got to do something about it they got to do what Lizzy is one of them so if they are fighting for Asiwaju that time we dey name Asiwaju that they are going to eliminate him go and check it that time anybody that close to Asiwaju that time they go after the person they kill wọn fẹ́ pa gbogbo ìjọba dẹ̀ ṣe pa kún cut gbogbo wọn away from from Asiwaju àti sọ so ọ̀rọ̀ yẹn ti wà ń ta kò sí nǹkan kan tẹ́lẹ̀ ṣe sí wọn Asiwaju the president of Nigeria is Babola Ahmed Tinubu. No your excellence sà ẹni tí ò bá ti dùn mọ́ ẹ lọ kú dànù kí ló ṣẹlẹ̀ kò sẹ́ni bòtò tó lè dáná ogun tì mí má dáná ogun tì mí ẹnìkan má máa ṣe ìkà kí wọ́n máa fojú ẹlòmíì ṣe fẹ́ mi má máa hide and seek fún mi mi ló dé kó yẹn jẹ mi ló dé kó yẹn jẹ nígbà tó dé ìyá wọn dẹ̀ tún gbé wọ́n tag mi ní sọ́jú òbí rẹ̀ ẹ wọ́n máa sọ pé Lizzy ń bú èmi Lizzy ebú wo ni Lizzy fẹ́ bú mi Lizzy commit crime ẹ̀yin bàbá àṣàlẹ̀ àti ìyá àṣàlẹ̀ ẹ̀ Lizzy òun sọ kò support aṣíwájú náà ó máa ń gbé orúkọ tó pe aṣíwájú mo sọ lẹ́ẹ̀kan yẹn tó máa bú wọn uh-uh. ẹni tó pè yẹn ṣé Lizzy pààyàn àbí kò pààyàn ṣé Lizzy ó yìnbọn nínú ṣáàtì àbí kò yìnbọn wọ́n sọ nínú ilé mi mo rí bó ṣe ń ṣe fún bàbá aláàfin Ọ̀yọ́ ń gbà yẹn mo dẹ̀ jáde mo ń sọ̀rọ̀ àwọn ẹni tí wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí ó dẹ̀ ń gba mọ̀kàn rúrúrú kúrúrú ló ń gbèjà wọn why will you be gbèjà wọn why you be supporting when i complain ṣebí mi ni mo dọ̀rọ̀ mo tọ̀yọ̀ ni mo jókòó mi jẹ́jẹ́ mi ni mo wọ̀ ọ̀rẹ́ mi ìdẹ́sọ pé mo fẹ́ mọ̀ wọ́n inú ilé mi mo jókòó sí Dubai wọ́n máa ní mo wà ó mílì ẹ̀mí rẹ̀ yàn pè mí ẹ̀ kò ń ṣe kíní kan báwọn ṣe fẹ́ máa fẹ́ kéèyàn pè mí ṣé mi ṣe wà yìí tí bá gbójú sílẹ̀ ṣó rí pé èmi ẹ̀rí mi bíi kọ̀mọ́nà ni tí bá gbójú sílẹ̀ bí mi ṣe wà yìí stature mi èlò yìí kaná ó kàn lè dé tó o bá jẹun yó dáadáa ó tiẹ̀ lè dojúkọ mí ni o mọ orúkọ bẹ́ẹ̀ yẹn kì í ṣe bọ́dì kì í ṣe pé èèyàn sanra nìkan oh you if you are not oh tó bá capable àyà á máa já wá láti ti bá pè é gan àyà á máa gbìgbìgbìgbìgbì ní láti gbé call tẹ ẹgbẹ́ ni àbí tó gbà kì í ṣọjọ́ I carry the power of God in me èmi kọ́ ni mò ń sọ̀rọ̀ nígbà mi Ọlọ́run tó ń dún jáde nù mí. má sọ̀rọ̀ make up mi o má sọ̀rọ̀ make up mi tó bá fi mí pa ṣáyómi báyìí má fẹ́ pa má fẹ́ pa pa pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ọ̀rọ̀ tí máa sọ ni kò tẹ́tí sí we are not joking we are not laughing what the crime people are committing in Nigeria is too much tá a bá ń sọ nǹkan tó rí tó tó tó tó necessary tó serious then you be taking it like a joke kọ́mọ̀lẹ́ bá ń sẹ́ pé kò serious you are killing and you are you are you are máa fi ẹ̀gín ẹ̀yìn ẹ̀rín ṣe bíi pé kò serious tán bá sọ̀rọ̀ lítà wọn ni ẹ̀yà máa ṣe bíi pé kò serious á jáde ẹ̀yìn kiri kan bọ́n ṣe ti sọ̀ láàrin tí mo ti ní kó lọ gbé ìyá ìwà ló bá gbé mannequin jáde àtàṣọ tó ti wọ̀ aṣọ tí lady yẹn kó sára mannequin yẹn ṣé kò tí ì wọ̀ rí ṣé aṣọ tí Lizzy kó sára mannequin ṣé kò tí ì rí ṣé aṣọ tí mannequin tí Lizzy kó sára mannequin ṣé kò wọ̀ aṣọ yẹn rí gbèlè tó gbé sórí mannequin ṣé kò wọ̀ rí ó gbé panda àti pàdánù wá gbé yẹn sí ọrùn máníkì wèrè ó kàn ṣe máníkì yẹn ní gold one ó tán máníkì tó yẹ pé máníkì òun kọ́ ló wà kó eré ló ń ṣe ń bìbà yá àmọ́ bí tá a máa sọ sí ni. we are talking about crime people are committing crime wọ́n dẹ̀ máa ma rẹ́rìn-ín máa ṣe bíi pé irọ́ ni wọ́n ká wọ́n blackmail blackmailer blackmailer mo sọ gbogbo ọ̀rọ̀ mo sọ̀rọ̀ báyìí blackmail mà ní o wọ́n blackmail o wọ́n blackmail o wàá jáde kúrò nílé lóru ọ̀gànjọ́ ibo ló ń lọ ọmọ tí ò ayé ọmọ ò kò ṣàgbàfọ òun káṣọ wálé ibo ló ń lọ lóru ọ̀gànjọ́ sọmọ orí máa ń rìn ìrù ni wàá dẹ̀ tún wọṣọ bíláàkì wàá ṣe bí ẹlẹ́yà in fact afa tó ṣe tó gbé tó tó fi ẹ jẹ oyè àdínìkan yẹn ẹ máa jọ ṣẹ̀wọ̀n tó bá ti yá bẹ́ẹ̀ ni àṣírí gbogbo yín máa tú lágbára Kristi. ó láwọn fẹ́ ṣe revolution kan revolution yẹn kẹ̀dẹ̀ rèé àwọn máa make sure pé ẹ kí n má bá Esabod jà o àwọn máa ṣe revolution kí ni ìlẹ̀ sẹ́ mo sọ gbà mí I cannot settle with the woman o woman tó máa gbẹ́jọ́ ẹ̀fún tó máa bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ mo ní I cannot because ní gbogbo ayé mi dẹ̀ tí ó dẹ̀ ti pé mo ti sọ̀rọ̀ kan tó yìí ti gbọ́dọ̀ pé wọ́n ní lítì máa ń kó ìbọn lọ jàyàn lọ́ba lọ kárìn mọ́lé àwọ̀ pé so àṣírí ohun tí tó mọ̀ pé àwọn kan tí ó mọ̀ ó kàn lọ sọ́dọ̀ Esabod ni kò sí gbogbo tí mo ṣe fúngbà yẹn tẹ́mi ò tí mọ̀ bọ̀ thank God pé gbà tí mo tiẹ̀ ń gbàdúrà fún ẹ tí mo ń try láti save ẹ tí mo rò pé èèyàn gidi yẹn thank God pé o admire mi o dẹ̀ romance mi o dẹ̀ accept ẹ I appreciate God for it ṣó wá nígbà tó fẹ́ appreciate mi tó wá dákẹ́ tó fẹ́ fẹ́ sọ̀rọ̀ mọ́ ìwọ wọn bí ẹni àbúrò rà ẹ o mọ̀ pé èmi <laughs> tí bá fẹ́ ṣe ọlọ́pàá ọlọ́pàá tó máa mú criminal ni ni máa ṣe ó ti yé and thank God náà bí mo ṣe wà ọlọ́pàá ni mí ọlọ́pàá tí mo fúnra mi ní iṣẹ́ ọlọ́pàá ṣe detective iṣẹ́ FBI ó ti yé ẹ jókòó wàá máa ṣe orí burúkú wàá máa bọ́ọ̀s ẹ ò lọ ṣe wọ́n yìnbọn pa àwọn méje ẹ̀yìn méjì wọ́n nìkan ló kù nínú wọn ní gbogbo ìgbà ìwọ́n ti ń struggle tipẹ́ ń bolo ti ń struggle kí ló kí ló ṣe kí ló dé òru ọ̀gànjọ́ wàá wọṣọ wàá gbà mí wàá dé wàá bojú wàá olórí burúkú ẹ ẹni tó àwọn tó ti ń sọ̀rọ̀ ẹ ṣé kí n sọ àwọn èèyàn pọ̀ tó ti ń sọ̀rọ̀ lára àwọn bóyá àwọn lára àwọn tẹ́ ti máa lọ ń jalè tẹ́lẹ̀ àbí tó ń mú àwọn boys tẹ́ máa jọjọ́ lọ ń jalè wọ́n sọ̀rọ̀ ẹ ní ìgbà tí Rónkẹ́ Òṣòdì tó kọ́kọ́ gbé ọ̀rọ̀ ẹ síta kó tó di pé Rónkẹ́ Òṣòdì gbé ọ̀rọ̀ ẹ síta ó ní máa ń kan nínú industry yẹn tó ti sọ̀rọ̀ pé bóun ṣe wà ń sìn òun jẹ́ ọ̀rẹ́ pẹ̀lú Fáṣọlá wípé bọ̀tì Lizzy Anjorin iṣẹ́ kí ló ń ṣe kò ṣàgbàgbọ́ òun pàṣẹ olébóló ti ń rí gbogbo owó yẹn ẹbí àtàrà ò rí níta thank you bẹ́ẹ̀ ni ní ìparọ́ Lizzy Anjorin ó ti pẹ́ tó ti ń rọ̀ ọ̀bùn níbi today olóma ṣe pé òun ni richest tó bá sọ̀rọ̀ báyìí á lóun ni richest sí o tó bá ṣe lè òun lòún ga jù ní ayé o tó bá ṣe lè òun lòún mọ kíní o tó bá ṣe lè òun lòún mọ gbá o tó bá ṣe lè òun lòún máa wo criminal ó sọ níjọ́ yẹn ńgbà tí mo ṣáà ń sọ pé níjẹ̀bú o ẹ lọ wo lè wá sí o ẹ lọ wo lè gbá lọ wo láwọn ó ní ó tí o irọ́ o ìṣara àbí ìpara ló ló wá o ó lẹ́nìkan wá dídí bọ́ ìkan dídí wá sọ fún un ní wípé ìpara ni wọ́n kọ́ àjálẹ̀ fún ìyá òun ìyá òun inú àjálẹ̀ níbẹ̀ ló wà mo ní god mo pe vice president ẹ dá sí ẹ dá sí wọn mà dá sí o àmọ́ ah, pé wọ́n wà ní kóòtù ṣe ni wọ́n ṣe mí bí wọ́n wà ní kóòtù á pè wọ́n ẹ dá sí i ẹ dá sí i wọ́n lájàlẹ̀ wà ní rẹ́mọ wọ́n ló máa wà níbì kan ó máa ṣe kíní kan wọn ò máa dá sí o wọ́n ní kó máa pa àwọn arúgbó mo ní kó máa pa àwọn arúgbó kí làwọn arúgbó ṣe ẹ̀yin ọmọ tẹ̀ wá ń tà iná yúùtù òun náà máa máa karẹ̀ fún yúùtù apààyàn rọ́bà ayásásìn burúkú a máa karẹ̀ fún yúùtù mo wá ní youth so bad arúgbó náà ò bad so far you are not bad person and so far you are not doing bad thing but when you are a youth and you are doing bad thing you are a bad you are a bad person your age doesn't matter wọ́n jókòó ìgboro yìí ń dàrú wa yìí ń fẹ́ kí gbogbo ìgboro sẹ́tù kí ìjọba yẹn kò sí ìjọba tó lè lóṣù méjì méjì oṣù kọ̀ọ̀kan lẹ́gbẹ́ everybody sì lò ẹlòmíì ò tí ì poṣù kan gan ó kẹ ẹlòmíì ò èní ló poṣù kan ò tí ì instigate ìjà ọmọ yìí bò lóra lẹ́lí five five thousand náírà tẹ́lẹ̀ wọ́n wá ń ta five hundred million àwọn odókú wọ́n gbé yóyó bìtà wá wọ́n gbé bìtàbìtà wọ́n gbé gbádá wọ́n gbàwò wá wọ́n lówó báyìí gbogbo ilẹ̀ Yorùbá wọ́n ti rà á tán o mo ní òkè ṣe wọ́n rà á ni fi wọ́n lẹ̀ kí ló kàn máa máa ń ṣe géètì ìjà sí kẹba tó lè lọ jalè tó kò fẹ́ ṣe pàtì iyó tán o ẹnìkan máa ní ó máa fún ẹ back to back èmi gan máa fún ẹ ní back to back ni máa fún ẹ ní up and down back to back ló fẹ́ fún mi máa fún ẹ ní up and down máa dáṣọ orú ẹ máa dá ìyàrú ẹ látòkè dé ìsàlẹ̀ Lizzy Anjorin ìyá ńlá máa dárú ẹ bẹ́ẹ̀ ni people always tell me to not to put mouth in I look at you for long time you are too evil and ẹni ẹni irú yín pọ̀ o àwọn celebrity tó ń ṣe burúkú yẹn pọ̀ gan o tẹ̀lé close mọ́ àwọn government ṣùgbọ́n ìwọ you are too ìwọ ni number one evil bó ṣe expose ọlọ́run ṣe expose ẹ tó you have been long in it you have been long in it and you are not ready to even remorse you are not ready to repent the other people yẹn tó bá dárúkọ wọn báyìí kán tó dárúkọ wọn báyìí wọ́n ti sáré wọlé pátá wọ́n ti borí wọlé bí orí àdìkà but ìwọ àwọn máa sọ pé kò sí nǹkan nobody can shame the shameless ọ̀rọ̀ shameless kọ́ là ń sọ yà á sọ̀rọ̀ crime à ń sọ̀rọ̀ ìlú wa fẹ́ kó dára ṣé ń lẹ̀ á ti mọ̀ pé amrọ̀bà ò ní yóò ẹ̀ ní tìjú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ní tìjú ó máa gbé yẹ ìpamọ́ ni tó bá ní ìtìjú yóò ní fi agboolé ìyá àti bàbá ìwọ̀n wá ni ó ní sọ bí tó ti wá tó bá ní ìtìjú ó máa involve nínú amrọ̀bì kéèké ìtọ́ tíìn láti sọ pé wọ́n máa lè lọ́sí púpọ̀ gbogbo anú ayé tó bá yá ìgbà kan náà ló bá ṣe pé tó bá yá sí òun náà contest wọ́n pè wọ́n fẹ́ fóun ní ẹ̀rẹ́ ẹnìkan ó fẹ́ fóun ní sínétọ̀ ọ̀rẹ́ ọkọ òun lòún fún tó bá yá tí ẹ bá mú ọ̀rá ń sìn òun náà máa fẹ́ gbéra ó lè lóun fẹ́ lọ jẹ <laughs> ó lè lóun fẹ́ òun náà lè fi lóun fẹ́ contest ní Lagos tàbí kó lọ fóun fẹ́ lọ sábùjá ẹ máa lọ fi amúrọ̀bà odidi amúrọ̀bà gbogbo yín ló máa pa tán po tó ti ń pààyàn láti kékeré iṣẹ́ ìpààyàn ló gbà ó specialize ẹ mọ̀ pé oníkálukú ló níbi tó specialize lé lórí kán pààyàn kán géèyàn sí wẹ́wẹ́ kán yìnbọn ní live chat kán rọ́ọ̀bù kán ṣe nǹkan burúkú burúkú òun ni Lizzy tó specialize lé lórí ó lóun ṣe owó náírà bẹ́ẹ̀tì nígbà tó lóun ṣe owó náírà bẹ́ẹ̀tì wọ́n níṣe ló lọ rọ́ọ̀bù báǹkì tó kówó náírà bẹ́ẹ̀tì ó wá pè lówó náírà bẹ́ẹ̀tì àbó jẹ tẹ́tẹ́ ni tó ṣe owó náírà bẹ́ẹ̀tì ló ṣe ẹgbà kan tó lóun ṣe owó náírà bẹ́ẹ̀tì kó wá sọ fún wa ní rísì tó fi ṣe owó náírà bẹ́ẹ̀tì owó náírà kan balẹ̀ sọ pé tó bá ṣe tán máa lówó náírà bẹ́ẹ̀tì ni ó jẹ ó jẹ tẹ́tẹ́ ojú ẹ̀rà wọn ó lè mà ní lísì ó lè ó lọ rọ́ọ̀bù báǹkì ó lè. Mm. á lò máa rìsẹ́ẹ̀tì orí mi gentility of a tiger show me pé the tiger is a coward ṣé ń gbà tí mo jáde lónìí láti wá preach nsìn kí ló ṣe àwọn sẹkẹtìrì pé a máa ti sẹ pé à ń preach a máa bú mi ṣeré kò ní yí ẹ kò ní ra gbá fún ẹ àti ẹ̀ sọ̀rọ̀ bíbú tí ẹ lè búyàn bọ̀ tó àtẹ̀mọ̀ pé ò lé èpò lójú ò lẹ́bí ò lára ká má bàa sọ pé a fẹ́ fi ra wa wé ẹnìkan àwọn òkú ní fámìlì ẹ̀ ọmọ tí ò níran ìwọ ló wá máa balẹ̀ yorùbá tó fẹ́ máa balẹ̀ nàìjíríà jẹ́ wàá máa instigate ìjà ní last time yẹn haúsá ni wọ́n pariwo fúlàní gba gbogbo ilẹ̀ o fúlàní ló gba east ló gba west ló gba north ló gba south yíbò ló tún kàn báyìí láti kàn máa da ìjọba ló kàn bá lè máa jalè kiri kàn bá lè máa hide sọ́ndà nkankan àwọn yíbò gbà táwọn yíbò ń ralẹ̀ yẹn ṣe ni gbogbo yín ṣe chat lórí facebook èyí tí mo rà tí wọ́n gbà lọ́wọ́ mi nǹkan ní ọ̀nà lẹ́kí omoyelẹ̀ tí mo ní síbẹ̀ ni mi ò fọkàn sí mọ́ to God who made mi ò fọkàn sí mọ́ gbogbo àgbọ̀ngbò tọ́lọ́ bá máa ṣe ó máa ṣe ó lè ó lè jagun mẹ́ẹ̀ wọ́n ló ló fẹ́ gbé mi rìn ló fẹ́ sẹ́ẹ̀tì brain mi ṣé brain ẹ ti correct àbò tí mo sọ pé mi ì ní iṣẹ́ kan kù nínú ọpọlọ ẹ máa po yẹ̀pẹ̀ mọ́ brain ẹ fún ẹ máa po eérú mọ́ máa po èédú mọ́ máa wá da petrol àtàgùngún gbogbo nǹkan tó hot máa dààmú máa fọ́ gbogbo ẹ̀pọ̀ fún ẹ yálà já ẹ̀kọ́ nira gbá fún ẹ o lè ó pààyàn bẹ́yẹn òyìnbó nínú ṣáláṣà ìwọ ló máa tún gbẹnu gbọ̀gbọ̀ ló máa jáde ṣẹlẹ́ bọ́ ọmọ ṣe rí ẹ ọmọ ṣe rí kí láǹfààní ọmọ wèrè tó ọmọ asínwín títí tí ò gbé yẹn síta kí láǹfààní oge wèrè tẹ́ máa máa ṣe tẹ́ máa máa bàgbóró jẹ́ ẹ̀sì kó sì lọ báyìí náà ẹ̀yin tẹ̀ ṣe ń ta òkànṣọ́ ẹ̀sì kó sì lọ náà à ń bọ̀ wá bá yín kò tí ì dé we dey come no we never come everybody dey my jẹ breakfast. kí ló dé èèyàn kò máa wà the plane yẹn. kò sí wàá dẹ̀ kókè yẹn kúrò nàìjíríà wàá dẹ̀ wọ sáúdí ẹ máa wà wọn lórí burúkú yìí ọmọ yẹn lẹ́wọ̀n mò bọ̀ wá fún ìyá ẹ̀. wọ arm robbery case yẹ Lizzy arm robbery case yẹ. ṣé nàìjíríà máa ń gbé kókè lọ sí sáúdí àbí wọn gbé lọ wọn máa lóun bọ̀ fún yálà yàtà ló fẹ́ bọ̀ fún olórí burúkú where's your mother where's your mother. máa gé àwọn ìbọn ẹbí àwọn crime kìíní ẹ sí ìnẹ la máa gbé sórí ọ̀dọ̀ wa crime scene ẹ la máa gbé crime scene ẹ ó la máa gbé sórí ibi lòsì àwọn àwọn celebrity ẹlẹ́wọ̀n àwọn celebrity àwọn crime ó lò sí olórí burúkú èèyàn lórí burúkú. lòṣì aṣíwájú Bọ́lá Ahmed di di president kò sí wàhálà ẹ lè rọ́wọ́ mú níjọba eléyìí ẹ̀yin tẹ́ máa ń fẹ́ dàgbòrò rú ẹ lè rọ́wọ́ mú ó lè jàgùdà pálí gbogbo àwọn tó ti ṣe tó ti ṣe commit crime rí wọ́n fẹ́ kóra wọn sínú power lóṣì aṣíwájú ni president òkè kóṣì lọ ẹ kọ́ rí burúkú dànù sígbó. jẹ́ a máa gbọ́ nǹkan tí wèrè ń sọ ó wà lórí live chat kò ní tìjú kò ní tìjú ṣó jalè àbó jalè ṣó gbé bàbá òyìnbọn nínú live chat ṣó yí bàbá òyìnbọn. ṣó yìnbọn àbó yìnbọn. ara ti ta wọn. ṣe wá ṣẹ̀ṣẹ̀ tó gbélé jáde máa lọ búlì ẹ̀ máa wọ ẹni tó gbé mọ́tò jáde máa lọ búlì ẹ̀ wo jẹ́ n sọ fún ẹ mo nílé wo mo nílé kò ń ṣe mo nílé kò ń ṣe lẹ́kan Lizzy Anjorin gbogbo èèyàn kò sẹ́ni tí ò nílé mo nílé bọ̀ ṣé mo máa ma gbé jáde fún ẹ ṣé ilé tó gbé jáde ṣé wọ́n ló ní ṣé wọ́n ló lọ rọ́ọ̀bù ní báǹkì ni ó lọ rọ́ọ̀bù ẹ tó bá ti gbélé m'a wọ́n máa búlí búlí ẹ kí ló gbélé jáde fún ìwọ nìkan ló máa kọ́lé Nàìjíríà ni ìwọ nìkan ló máa kọ́lé Nàìjíríà ni kí lẹ́ ń gbé jáde owó tẹ́ jí ẹ̀yin tẹ́ jalè tẹ́ fi nǹkan burúkú kọ lẹ máa tún máa gbé jáde kí lẹ ń gbé jáde fún kí lẹ ń gbé jáde fún apààyàn ó yá máa sọ̀rọ̀. báyìí lórúkọ jẹ́ kẹ́yìn máa sọ̀rọ̀. kí ni wọ́n ta ló pa lórúkọ jẹ́ ta ló pààyàn lórúkọ jẹ́. onígbìndé ìjọ olóbẹ̀rẹ̀ iṣẹ́ onígbìndé ò tí ì bẹ̀rẹ̀ ju two months lọ wọ́n ló tún jalè ó jí ẹran jíngbìn kò bẹ̀ sí ní máa sunkún bọ̀nà bó ṣe rí nìyẹn ṣé bó nígbìndé ló ń gbà mí nímọ̀ràn wípé àwọn artist kan wọ́n búlì wọn wọn ò sọ̀rọ̀ àmọ́ nígbìndé ọ̀rọ̀ ti sọ wípé àwọn artiste yẹn ò ní bísínẹ́sì bí Lizzy Anjorin o àmọ́ ọgbà tó nígbìndé gbé bísínẹ́sì bísínẹ́sì tí ò rẹ hoh nínú ọ́fíìsì mi ẹyọ kan ó ń sunkún bọ̀nà ni pa orúkọ òun ti bàjẹ́ o ọ́fíìsì ẹ̀wò òun ti bàjẹ́ o orúkọ ọkọ òun ti bàjẹ́ lẹ́vù ẹ̀ lẹ́vù lọ́kọ òun wà bẹ́ẹ̀ ló ń bà mí lórúkọ jẹ́ orúkọ òun ò ní pé kí n má sọ̀rọ̀ kí ló mọ́ nígbìndé sọ̀rọ̀ gbogbo yín tẹ̀ ń wò wọ́n ègún tó wà lórí yín lọ lọ́hùn yẹn believe me gbogbo èèyàn kan ló máa rí àánú gbà o gbogbo èèyàn kan ló máa rí ìtúsílẹ̀ gbà following these people tẹ́lẹ̀ rí nǹkan tó ṣe àbí àwọn pípì kan ló ní pé kẹ́ má wá sí nàìjíríà mọ́ pé kẹ́ má ra lẹ̀sẹ̀ kó mọ́ àbáwọn kan náà lọ ń kó lórí ilẹ̀ onílẹ̀ ń bẹ̀rí gbẹ̀ báwọn fẹ́ kọ́ eighty bungalow lórí sixty by one twenty onígbìndé sì ṣe ṣó fún mi ní Sunday ẹ mọ iye ṣó tó nígbìndé ti ṣe fún mi ni ẹ mọ iye ebú tó ti bú mi salawa tó ti bú mi tó ti bú Florida tó ti bú gbogbo wa onígbìndé tó jẹ́ pé òun ni technical adviser mi tó máa sọ pé tán bá bú mi kí n má sọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ bísínẹ́sì ògúnfe àwọn kan lọ́mọ ògúnfe ni àwọn kan níyì ògúnfe ni àwọn kan nígbìn ti jẹrà ẹdígbò yẹn bú sẹ́kú ẹ wá ìmájì tó bá jẹ́ pé onígbìndé ló gbèdé lẹ́fù tẹ́mi gbèdé nínú ayé láìsí anybody tó bá ń kúrò lẹ̀ láìsí ọkọ láìsí ẹbí láìsí ara mo ṣẹ̀ṣẹ̀ marry ní few years ago bí three years ago mo ṣẹ̀ṣẹ̀ marry o. kí ló ṣe tó gbé ṣe bó lọ rọ̀bù ni. ǹjẹ́ ta ló tó bẹ́ẹ̀ iṣẹ́ rọ́bìrì ló ń ṣe náà. ǹjẹ́ onígbìndé ò ti ní mú bọ́lọ́ máa káwọn èèyàn mọ́lé. iṣẹ́ rọ́bìrì ló ń ṣe náà. iṣẹ́ ló rọ́bìrì ló ń ṣe ó rọ̀bù ni náà. ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Auto Failure sọ. ìyá ẹ̀ ní failure. ẹgbẹ́ hmm. bóyá gbogbo aṣọ tó wà bẹ́ẹ̀ wọ́n ló wọ́n wọ́n máa gbé ilé tó ṣẹlẹ̀ ṣé ṣọ́ọ̀bù yẹn kò fẹ́ gbé lọ́wọ́ ẹ ṣé ṣọ́ọ̀bù tó. ilé tí mò ń gbé síta yẹn ló ń dùn ẹ ṣó ti rí bí mo ṣe fẹ́yìn nílé ayé nígbà tẹ̀mí gbélé síta tí wọ́n rí bí ẹ̀fọ́ rí tó rí bí ẹkún do you know how many people that patronize me after that day tí mo gbé ilé síta wọn ò patronize ẹ wọn ò patronize ẹ sọ fún wa gan tó rà. ilé ìlú di ntí lizzy dà lẹ́nu wọn patronize so while i am doing my own business struggling striving Oh, my iye owó tí mo fi property tó soy. yìí lẹ́yìn ìgbà tá a rà lódìdí tán o mọ iye owó tí mo fi renovate ilé tuntun ní tẹ́ rọ́bà o mọ iye owó to a fi tú gbogbo ẹ̀ tá a fọ́ gbogbo a sọ di skeleton tá a ṣètú wá rebuild yẹ. ṣówó when. ni ọmọ èèyàn tó ti fún mi ní contract wa bá wọn ṣe ìrọ̀lẹ́kọ̀ọ́. ṣówó ẹ̀ wo ló fẹ́ contract dárúkọ wọn. ọmọ èèyàn tó ti fún mi kí wá bá wọn ṣe lightning o mọ èèyàn tó ti gbéṣẹ́ pop fún mi. Oh, ọmọ èèyàn tó ti gbéṣẹ́ táùsì fún mi ọmọ èèyàn tó ti to be a hundred for me. nìkan náà máa go gbé fún ọmọ èèyàn tó ti gbéṣẹ́ oh, swimming pool for me. why me I am working to be a better person to make my family proud Bola you are crying about my own business and career you are crying about my own advertisement eh? Emi be ilé Emi be gbé ilé ẹ̀kọ́ là ń sọ. ìwọ sọ wípé kí ni orí mo gbé kokéè ni. a ló gbé kokéè wọn ní rọbìrì a gbé àsọ̀rọ̀ lé ẹ no no no wait àsọ̀rọ̀ lé ẹ lisi àsọ̀rọ̀ am robbery case iṣẹ́ bó ṣe gbébọn ó ti yé àsọ̀rọ̀ am robbery case tó ṣe ó ní wọ́n sọ pé ó gbé kokéè gbogbo ẹ̀ ló ṣe pọ̀ gbogbo ẹ̀ ló ṣe pọ̀ pọ̀ tíṣẹ́ ti rọ́bìrì yẹn òun ló burú jù ti rọ́bìrì yẹn tó involve a máa gbé yẹn náà wá ó dẹ̀ confam pé tòótọ́ ló rob a ti gbọ́ ọlọ́pàá sórí ọ̀rọ̀ ẹ̀ ó ti gbọ́ báyẹn a ti gbọ́ ọlọ́pàá sórí ọ̀rọ̀ ẹ̀ a sọ fún ẹ yé instigate ìjàmọ́ fún orílẹ̀-èdè nàìjíríà Lagos especially ṣé ti yé lórí burúkú ẹlẹ́rìí o lè ṣe ìwọ àti àwọn ọmọ yẹn mo ti fún ẹ jẹ́ ń sìn àwọn kan ń fún ẹ lọ́wọ́lọ́wọ́ wọn blackmail Lizzy o ẹ̀yin ọlọ́pàá Nigeria. Lizzy is not being blackmailed for real that is gunshot okay àwọn èèyàn tí wọ́n dẹ̀ jọ ń ṣe àjálẹ̀ àti gbogbo nǹkan tó ń ṣe yẹn wọ́n pọ̀ gan òun lẹ́ṣẹ̀ èrí táwọn èèyàn ń wò yẹn wọ́n máa fún support káṣí wọn má bàa tú ni o kò ń ṣe pé kí àwọn èèyàn bá lè bìlí pé ó purọ́ wọ́n mọ̀ o lára àwọn olórí ibẹ̀ yẹn tẹ́ bá ti ń gbogbo wọn study Lizzy very well The people ẹ má wo gèlè wọn o ẹ má wo makeup wọn o ẹ má wo ojú wọn o ẹ má wo wọn ṣe dírẹ́sì o ó ti yé yín <laughs> inú ni kẹ́ ẹ wò investigate Lizzy Anjorin ó ti yé. ṣé Lizzy wetin do Lizzy do magan Lizzy ó ṣe robbery Lizzy ó ní kí wọ́n pa àwọn arúgbó ó dẹ̀ ń sọ lẹ́nu jẹ́ mẹ́ta ló instigate ó fẹ́ kí wọ́n máa jà ní especially ní Èkó ó ń sọ pé gbogbo ilẹ̀ tó wà ní Nàìjíríà àwọn Ìgbò ti tán èmi dẹ̀ call attention sí pé níjọ́sí o wọ́n pariwo Fúlàní wọ́n ló gba everywhere òun náà fi kọ́kọ́ bẹ̀rẹ̀ pé wọ́n fẹ́ pín orílẹ̀-èdè Nàìjíríà a dẹ̀ ti gbọ́ pé ìjọba tó wà nílẹ̀ yìí wọ́n láwọn ò pé orílẹ̀-èdè nàìjíríà pé wọ́n nàìjíríà ni and each time tó bá ti dé ń gbà yẹn wọ́n ní pé kò ń ṣe yorùbá nísìnyí by fire by force wọ́n gbé yorùbá síbẹ̀ either by fire by force yorùbá is there why now tó máa fi jókòó a máa wá sọ̀rọ̀ ẹ ṣe rí gbogbo wọn pátápátá ṣe rí ìlú yẹn ẹ yíbò ló ra gbogbo ẹ wọ́n ra fifty thousand now wọ́n ta five hundred thousand kí ni ẹ di kẹ òun make family proud ẹ bèrè lọ́wọ́ Lizzy Anjorin níbo ni ìyá àti bàbá ẹ̀ wà proud wo nu àwọn wo ni family to make proud ṣé ọmọ tán sọ pé ó jí gbé níjọ ní nílùú Amẹ́ríkà àbí èwo ni ta ló make proud Lizzy Anjorin she's a criminal in society this lady need to be what to be proved simple as that anytime tó bá ti sọ̀rọ̀ crime yẹn tó fẹ́ tó ti rí ọ̀rọ̀ ìbọn tó lóyìn tí àwọn nìkan wá sọ lórí live chat kan pé wọ́n dẹ̀ sọ pé ó máa ń ṣe arm robbery bó ṣe gbé ọ̀rọ̀ yíbò sẹ́nu nìyẹn sódà ní èkó àti àwọn ìjọba wọn máa bára wọn jà wọn ò ní gbọ́rọ̀ crime yẹn wọn ò ní lè investigate ẹ̀ simple kan investigate lisi èmi fẹ́ lè ṣe lọ màá tún padà wá àwọn pọ́ìntì ibi tó ti yìnbọn àti àwọn story bàbá yẹn a gbúdọ̀ máa sọ̀rọ̀ púpọ̀ sódà àwọn ọlọ́pàá lè investigate ẹ̀ ibi tí bàbá ti pè wọlé tán ní àwọn mẹ́jọ ni wọ́n wọ́n yìnbọn pa àwọn méje ó kù lísì nìkan iṣẹ́ kí ni ṣe tán fi yìnbọn pa wọ́n lísì a máa jáde lóru òru a wọ black aṣọ dúdú iṣẹ́ kí ló ń ṣe lóru ọ̀gẹ̀jẹ̀ lísì yìnbọn ní orí live chat wọ́n ní kì í ṣòun lóyìn ṣùgbọ́n nínú ilé ẹ̀yẹn lóyìn wọ́n ti yìnbọn yẹn nígbà tó ń dẹ̀ yìnbọn tó wọ́n dẹ̀ pé pé kó dìde wá ó dẹ̀ lókè sá ó dẹ̀ sọ fún olórí láìsọ pé òun bọ̀ òun ní mítì wọ́n dẹ̀ ti ń sọ pé wọ́n ń ké pàtì àwọn èèyàn wọ́n ń ta àwọn èèyàn ní nàìjíríà oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn ta ló ń ṣe àwọn criminal have no label eléyà dẹ̀ máa pariwo you know what òun ló òun ganú ayé ẹjọ́ kí ló ṣe ṣé òun nìkan ni celebrity ni tó máa lọ òun ganú ayé o òun ganú ayé o kò dẹ̀ bẹ́ẹ̀ nìbọ̀dì ṣe òun ganú ayé o kò dẹ̀ lẹ́bí kù lára òun ganú ayé o òun ganú ayé o òun ṣiṣẹ́ lójú méjèèjì láti mú ìyá òun proud ọjọ́ tí mo ti dé ìlú Canada ṣé wọ́n sọ pé mo wá ṣeré ni gbàtí mo wọ̀ lamẹ́ríkà mo sọ pé mo ń ṣeré ni gbàtí mo wọ̀ South Africa mo pé mo ń ṣeré ni gbàtí mo wọ̀ Nàìjíríà mo sọ pé mo ń ṣeré ni mo ṣiṣẹ́ ṣiṣẹ́ ní nàìjíríà débi pé nígbà tí o tún so mo tún ta mo tún lọ open provision store màá tún ru biscuit oríṣiríṣi mo tún lọ sóko iṣu màá tún máa já if you see my twelve ṣé irọ́ ni ṣé nísìn nìkan ló máa kọ́kọ́ ṣiṣẹ́ ni ṣáwọn celebrity tó wà nínú industry yẹn náà tó máa ń gbé jáde wá tọrọ owó fún wọn wọn ṣiṣẹ́ Lizzy ò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ nígbà tẹ́lómi nínú wọn tó ti ṣiṣẹ́ wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ lójú méjèèjì láti ìgbà tán dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n dẹ̀ ń ṣe Lizzy ń jalè ní Lizzy ń ṣe arm robbery ó wà ní tó robbery case he rob people kò dẹ̀ ní ìtìjú àwọn èèyàn tí wọ́n dẹ̀ ń support ẹ̀ tó máa sọ pé tó bá ti jáde ṣe ni kó múra dáadáa kó ṣe ní pé kó yà kò sí nǹkan tó ṣe this is what they just do wọ́n máa wọṣọ wọ́n á múra dáadáa bíi pé bóyá nǹkan kan ò ṣe wọ́n bíi pé èèyàn gidi ni wọ́n ìwọ náà máa mingu wàá máa rap pẹ̀lú wọn wọ́n ṣe mingu pẹ̀lú wọn yẹn wọ́n parí ẹ̀ tán majority of them kì í ṣe gbogbo wọn o crazy ẹ̀yin ti gbọ́ kí Lizzy gbé àwọn lára celebrate wà kó sọ pé òun fẹ́ dáwó fún wọn rí owó ọ̀dájú ló ní ọ̀dájú ló bí owó rẹ̀ ìtìjú ló bí gbèsè rẹ̀ kò lè fún yàn ṣì ń gbá gbogbo èèyàn pípa ni apààyàn ní lísì ó ń pààyàn ṣòwò ni ó ń ta páàtì kò sí nǹkan tí ò ń ṣe Nigeria government I mean Nigeria police they should investigate Lizzy ọ̀rọ̀ púpọ̀ ò kàgbọ́n o gbogbo ètò jáde tó wá ń sọ yẹn òun ṣiṣẹ́ tóun fi mẹ́kẹ̀ àwọn fẹ́ fẹ́ mẹ́kẹ̀ òun fẹ́ lé ọ̀ wọ́n fẹ́ mẹ́kẹ̀ òun kìíní kan pàtó òun ṣiṣẹ́ yẹn tóun ṣiṣẹ́ oníkan lọ́kọ́kọ́ ṣiṣẹ́ ìyẹn lẹ́ni kẹjọ́ kò tiẹ̀ máa gbọ́ crime yẹn làwa ń sọ̀rọ̀ lé lórí ó ti yé yín mẹ́yẹn ọ̀fẹ́ ni makeup nàìjíríà ò ṣe rí ojú mi báyìí sí mi ò kọ́ makeup bí mo ṣe mọ̀ ọ́kùn ni mo kùn yẹn ó ti yé yín so aṣọ tó wà lọ́rùn mi náà mi lọ ya èmi mo lé lẹ́yìn ó ti yé yín mẹ́yìn ní nàìjíríà tó bá fẹ́ jà táwọn kan tó ń jọjọ wà nínú group yẹn wọ́n máa ní máa káṣọ wá fún yín sí wọ́n á káṣọ fún wọ́n á wọ̀ ọ́ á tún máa dẹmọ fún yín lórí stage ó ti yé yín mẹ́yìn but we say no to killing we say no to do bad nonsense ìjọba ilé yẹn jọ sáà bàbá wa aṣáájú Bọ́lá Ahmed Tinubu ẹ má gbàgbé pé wọ́n ti dájọ́ ikú fún wọn ti ní kàn pa yín dànù gbà yẹn ó wà létí wà náà àwọn tó ṣe revolution yẹn o tọ́nà máa pa gbogbo arúgbó kì í ṣe ní ìpínlẹ̀ eléyìí ẹ gbàgbé tí bá fẹ́ búyàn máa fẹ́ búyàn tí bá fẹ́ sọ̀rọ̀ máa sọ tó tọ̀rọ̀ ni mo sọ fat ni ó yàtọ̀ sí fanta o tó tọ́ ni mo sọ. during that time yẹn máa rí pé ó pẹ̀lú àwọn tó ń gbé ọ̀rọ̀ lọ́sọ́dọ̀ gbogbo àwọn tó gbé ọ̀rọ̀ lọ́sọ́dọ̀ madam ẹ̀sàbọ̀dù yẹn tó gbé ọ̀rọ̀ lọ́sọ́dọ̀ ẹ̀sàbọ̀dù they are all is what they gave to her and also they been paid this is part of it ìyẹn bó ṣe jẹ́ o àǹfẹ̀lẹ́ ṣe lọ tó máa padà wáyé tó bá ní ká má dì mọ́nà là ní dépà o Lizzy Anjorin ò ní ṣan tó dájẹ́ ó mọ gbogbo tó kàn jáde tó máa ní kó wọ́jọ́ kó kàn ṣe báyìí kó kàn máa ara ẹ̀ máa gbọ̀n kú ni wèrèwèrè ló ń gbòde bó ṣe ń ṣàkọ ló bẹ̀rẹ̀ ṣàbò ó máa gbọ̀n kú ni bó ṣe wà gbígbọ̀n ó máa gbọ̀n kú ni gbogbo àwọn tẹ́jọ tó kúrajọ kò tẹ́jọ ń ṣèkà fún orí ẹ̀rẹ̀ náà tẹ́jọ ń ṣe nǹkan tí ò dáa ọlọ́run ò ní bò yín ọ̀run máa tún yín yamayama Lizzy ò tí ì rí nkankan ọlọ́pàá nàìjíríà ẹ ṣiṣẹ́ yín o ẹ jẹ́ ṣiṣẹ́ yín this time around hmm, ẹ ṣiṣẹ́ yín o àrífín hmm, gidi ni kéèyàn máa ṣe kó máa fọwọ́ pa ìdà òfin lójú kó máa rí nàìjíríà fún ẹni àwọn àrífín gidi ni bye for now mo máa gbé mi padà wá i'm coming again with gbogbo àwọn other things tó kú ní sọ tá a máa gbé wá nìyẹn ó ti yẹ yín àwọn ẹjọ́ òṣì tó ń rò yẹn àwáyé wá pò fún yẹn Lizzy òrò kò pòfo ní ìyá ẹ̀kú e sóde àlàpà Lizzy pòfo òròfo gbogbo nǹkan ló ṣe Lizzy bó ṣe wà ní ayé Lizzy bàjẹ́ kò lẹ́bí kò rárá tí ìyá ò bá lówó ìyá ẹ̀ ni ìyá ẹ̀ ń jẹ́ bàbá ẹ̀ ò lówó bàbá ẹ̀ ni bàbá ẹ̀ ń jẹ́ èwo la bùrọ̀ kó lóko lọ fi all these things wọ́n gbọ́dọ̀ fi Lizzy jó fi kó lè mọ̀ pé Nàìjíríà ti yàtọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jẹ́ ká dá mọ̀ pé Nàìjíríà ti yàtọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jọ president Nàìjíríà ẹ jẹ́ ká dá mọ̀ pé Nàìjíríà ti yàtọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́pàá Nàìjíríà ẹ jẹ́ ká mọ̀ pé ọlọ́pàá Nàìjíríà wọ́n ti change nsìn bẹ́ẹ̀ ni báyìí. taniwọ́ orí you are too small for Lizzy Anjorin orí ẹ̀ dàrú orí ìyá aláyẹ ẹ̀ dàrú orí ìyá aláyẹ ó ṣe kí ni ó dàrú ni mo sọ ọ̀rọ̀ tó ń sọ ń sìn mo fẹ́ káwọn ẹlòmíì because iṣẹ́ ọ̀rọ̀ tèmi nìkan ló sọ tí ní sì bá fẹ́ báyìí mi sọ̀rọ̀ tó fẹ́ kémi àtòúnjọjọ wọ̀ kó má dárúkọ anybody mọ́ mi kó má dá orúkọ tèmi bó ṣe lóun dárúkọ ẹ sábọ̀dù yẹn kó má dárúkọ mi continuously tí n bá ní da lóun kẹ pè mí ní ọmọ àlè kó má kó mi pọ̀ mọ́ anybody torí èmi ò lè má jà fún anybody ó ti yé bẹ́ẹ̀ kó dá mi kó má ṣe show yẹn fẹ́ mi ò ní dárúkọ ìyálà ìyá ìpẹ̀lẹ́ anybody orúkọ tí ẹnìkan máa dá kò ní dáa fún ẹ lísì wò ní lísì ò lè lísì èmi sì èmi sí lísì <laughs> ọ̀rọ̀ tèmi ọ̀rọ̀ tèmi sọ sí lísì di oro ọ̀dọ̀ Esabod ọ̀rọ̀ tèmi so sí O òun so sọ di ọ̀rọ̀ ẹni tó lọ sọ́dọ̀ Esabod tó pín owó lórí Facebook you think e, èmi jẹ́ kí n bá jẹ́ kí n darí sí lónìí lísì à ń jọ ní bó ṣe di èrò gbogbo àwọn tó lọ sórí Facebook To lọ bẹ gbogbo èèyàn kì í ṣe dokas dókàsì ò tí bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nísìnyí gbà náà gbà yẹn kò tí ì lọ́kọ tó di èrò ẹni tó di èrò gbogbo èrò orí Facebook torí èmi Bọ́lá ni you don't know anything bóyá o ṣẹ̀ṣẹ̀ ń wo chat ò ń gbọ́ ìtọ́ bá ṣe ni crime tó bá commit la máa sọ tó bá dẹ̀ ti yí tibẹ̀ wọ́n dẹ̀ mọ̀ pé tó bá lọ́pàá bá fẹ́ yẹ ẹ̀bẹ̀ wò tó tọ́ mọ̀ pé tòótọ́ ni rí ni kò ṣe rọ́ ṣe gbọ́ lónìí ṣé kí n sọ fún yín bí lísì ṣe di ẹni tó di wèrè sọ́dọ̀ gbogbo àwọn èèyàn lórí Facebook ayé ẹ̀ bàjẹ́ yẹn èmi ni mo sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo dẹ̀ sọ ńjọ́ náà tí òmò pé wà níta bẹ́ẹ̀ ni èmi ni mo sọ pé Lizzy wọ́n gbé ọ̀rẹ́ wá sílẹ̀ mi pé ó ń rob láti ọjọ́ yẹn tó ti wò pé yé secret wà níta ó ti dọ́dọ̀ tó bọ́lá ó gba orí Facebook kan ní everybody ló fẹ́ rà but at the end of everything tí kí ló ṣẹlẹ̀ gbogbo wọn di ọ̀tá ẹ̀ ni bẹ́ẹ̀ ni òun wọ́n fúnra rẹ̀ ìgbà tó wá padà sí ó máa rojọ́ kú ni bó ṣe wà yẹn kò ní ẹjọ́ yẹn bí kan ṣe ń lọ nìkan mọ́ máa dé ọ̀n tí tán bá fẹ́ ṣe ẹ̀pù fún Lizzy wọ́n á mú sọ́gbà ẹ̀wọ̀n tí wọ́n bá mú sẹ́wọ̀n ó máa rojọ́ kú ni wà láìtàláì nísì máa rojọ́ kú gbèrègede ni ó mọ̀ ní àti bí ọlọ́run débẹ̀ ní àti bí ọlọ́run lórí lísì hmm. àwọn èèyàn dẹ̀ tún bí ọlọ́run lórí lísì ẹ̀yin mọ bí lísì ṣe di gbogbo ni báwo ló ṣe kó sọ́wọ́ gbogbo tó máa ní ẹ wọ́n béèrè owó ni wọ́n béèrè owó ni kí ni wọ́n ṣe tó ò bá kì í ṣe ọ̀rọ̀ Tóyìn bẹ́ẹ̀ ni mo sọ gbà tọ́rọ̀ Tóyìn ọ̀rọ̀ Tóyìn ò tí ì dé ní ìgbà tí a ti sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ nígbà tẹ́mi ti sọ̀rọ̀ aláàfin ọ̀yọ́ nígbà tó ti ṣe oyè wèrè kan tó wọ pink tó pe Bobrisky gbà yẹn nígbà tó ṣe oyè tó pe Bobrisky gbà yẹn wọn ò tí sọ̀rọ̀ tó yìngbà náà lẹ́yìn ìgbà náà ló wá di wèrè sí gbòòrò náà ọjọ́ tó ti ṣe oyè lí tó ti ṣe oyè yẹn lọ́jọ́ yẹn lèmi ti blọ́ọ̀gì ẹ̀ mo ti rí pé ó ti máa ń gbé aláàfin káàkiri wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ nínú ilé mi ọjọ́ yẹn mo ti sọ̀rọ̀ pé wọ́n ní ọmọdé yìí ó máa ń kọ́ ẹ̀kọ́ gbé ìbọn lọ káwọn èèyàn mọ́lé ó tán bó ṣe bẹ̀rẹ̀ sí ń wá ẹni tó mọ àwọn èèyàn nìyẹn bó ṣe bẹ̀rẹ̀ sí ń close máwọn èèyàn gbà tó tún wá yá ó tún wá di ọ̀rọ̀ Tóyìn ìdánwò àtọ́lọ́ bó ṣe kẹ́sẹ̀ sí wàhálà yẹn nìyẹn gbà tó wá yá wá di ọ̀rọ̀ Tóyìn <laughs> bó ṣe ń from one problem ní gbogbo ìgbà tẹ́mi kọ́kọ́ sọ̀rọ̀ yẹn kò tí ì fẹ́ sọ̀rọ̀ jáde wọ́n máa máa la wá àwọn èèyàn tó máa máa attack èmi ni to shut up my mouth so tó máa divert me. and that time also náà oríṣiríṣi àwọn èèyàn máa dìde sí ẹ ìgbà tó wá di ọ̀rọ̀ Tóyìn tó wá rí pé mi ò support wọn ní kí n má support anybody mo wá support Tóyìn little mo against òun because of nǹkan tó ti ṣe tẹ́lẹ̀ ó tún wá sọ pé ẹ ṣe ṣe bí àgbàyà bẹ́ẹ̀ yẹn ó yẹ kẹ́ support àwọn méjèèjì ni nǹkan kan bẹ́ẹ̀ mo dẹ̀ ní òkè má bínú o mo dẹ̀ support àwọn méjèèjì ni má jà mọ́ lẹ́yìn ìgbà náà tí àwọn èèyàn wá bọ́ síta tí wọ́n bẹ̀rẹ̀ sí ń dáàbò bẹ́ẹ̀ ni ó wá ní ẹni tó dùn jù rárá pátápátá ẹni ẹ wá lọ ń sọpọ́tì Tóyìn Ayémákù ìyẹn náà ni Adébùwárí wọ́n ti dọ̀rẹ́ lónìí o wọn ò dẹ̀ ń ṣọ̀rẹ́ náà Lizzy máa ṣe fún ẹbí pé nǹkan títọ́ nínú òun a máa bẹ ìjà lábẹ́lẹ̀ kò kàn fẹ́ káṣírí òun tún ní gbogbo tó ṣe ó kàn cover up patch up ni aṣọ tó ti ya ni ó fẹ́ máa gan aṣọ yẹn dẹ̀ ti gbó táṣọ bá dẹ̀ ti gbó tó bá ń gan ó máa ya sí ni bó ṣe ń gan ló máa máa bẹ́ bó ṣe ń gan ló máa máa bẹ́ bí Adébùwárí ṣe gbọ́rọ̀ ẹ̀ sẹ́nu bó ṣe wá wò pé ta ló tún lè kojú adé buhari bó ṣe wá sọ́dọ̀ mi ni ó bẹ̀yàn wá bẹ̀ mí ni pé kí n jọ kí n bá ń kojú adé buhari ni ṣadé ìyàwó láńkóló bẹ̀ wá bí yẹn ṣe ń sọ̀rọ̀ lọ tó wá sọ pé ẹ ṣe àmọ́ pé ń gbùgbà tẹ́ ti lówó yẹn ẹ mọ̀ pé lẹ́sìn ò tí rárá ìwọ̀tẹ́ ò ń sìn ó ń ta dáímọ̀dù kò sí nǹkan tí ò ń ta ẹni tó ń lọ ń jalè lẹ́sìn ń jalè ó ń lọ Gabon lọ jalè kò sí ìlú tí ò ń jalè ó ń jalè ní Dubai lẹ́sìn ń jalè kiri ni bí mo ṣe kọ nìyẹn o tí mo wá bọ́ọ̀sì yẹn náà bọ́ọ̀sì brain ẹ̀ lórí Facebook ó yá wèrè ni ó yá wèrè ni ó tán ó tán bó ṣe gbọ́dọ̀ ẹ́sàbọ̀dù lọ ni wọ́n wò pé ta ló lè lọ o wọ́n wá ní ọ̀dọ̀ ẹ́sàbọ̀dù ní kò lọ ni àfa àwèrè tó fi jọ ẹ yáàdì ní àsíwìn yẹn ló wá ní kò lọ sọ́dọ̀ ẹ́sàbọ̀dù bó ṣe lọ nìyẹn bó ṣe ń wá ọ̀nà táti kó bá rọ gbogbo ṣéèmù yẹn àṣírí ògbúdọ̀ tú o àṣírí ògbúdọ̀ tú o àṣírí ògbúdọ̀ tú ló jẹ́ kó tú gbèrègede làṣírí dìtú ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó máa tú tán kí ló rí dìtì làṣírí dìtì tútù àwọn gang tó jọ ń ṣòṣì yẹn náà jọ ń control crowd, abẹ́ tó máa ṣe bí pé wọ́n láìkí ẹ̀ pé mo gbá so don't be carried away tó ń bá dárúkọ ẹnìkan láwùjọ tó bá rí pé à ah, eléyìí báyìí báyìí ẹ ó dẹ̀ lówó o eléyìí báyìí báyìí ó dẹ̀ ní mọ́tò tó dá o go and check the majority of the criminal ni wọ́n dead them jẹ́ kó ń béèrè lọ́wọ́ ẹ̀ kó ń wá ṣàlàyé mọ́tò wọn bọ́n ṣe ra lé wọn bọ́n ṣe ra owó olè ni owó olè owó olè tó gbogbo ètò ṣe tó bá dàrán borí aṣọ olè ló dàbúrà aṣọ òun bó lọ jalè lẹ́ẹ̀kan ó wá dàrán borí lẹ́ẹ̀kejì aṣọ olè ló dàbúrà mẹ́ so ìwọ tó mọ̀ tó sọ pé wọ́n kéré sí lísì lọ bèrè dáadáa lísì kéré sí ìyá láàyè ó kéré sí nọ́mbà yẹn <laughs> ó kéré lísì mọ̀ wò ẹ̀kàn fẹ́ pa ni ó dẹ̀ ti kú sára ó ti àkúdàáyà nínú sórí ó mọ̀ ó mọ̀ bí tára ń kù sí lísì ó mọ bí tára òun kù sí ànábọ̀ ti ọ̀rọ̀ pé ó mọ kó ṣe nǹkan kó rè pàṣírí ẹ̀ ti bò bíbélì rẹ̀ sọ fún agbègbè ohun tó ṣe ní abẹ́ òrùn tó rè pé ó ti bò ó lọ́jọ́ kan ló máa tú gbogbo ẹ̀ síta àṣírí létí tún ni mẹ́ wá sẹ pé ẹ ò kéré fún Lizzy àwa lásán èmi bọ́lá kì í ṣe tẹnu èmi àtọ́lọ́hùn gbàgbà tó wà náà mi mo sọ Lizzy ìdìbò ìsórí Facebook tóbi kò sọ̀rọ̀ tóyìn láti ìgbà yẹn tí mo ti sọ̀rọ̀ yẹn jáde ni Lizzy ti bẹ̀rẹ̀ wèrè tó ti wá bẹ̀rẹ̀ kò bú mi kò bú mi bọ̀ tó ti rẹ́bẹ̀rẹ̀ sí lọ káàkiri owó ẹni tó máa lè kojú mi bó ṣe wá di pé mo wá gbàdúrà fún ọmọ ní ọmọdé yìí o ó dẹ̀ máa ṣẹ̀ sí ni fún gbogbo ẹ̀sìn tó fi adé tó fi ọba aláàfin ọ̀yọ́ ṣe ń gbà mo ló dẹ̀ máa ṣẹ̀ sí ni ó wá lọ ta sí Tóyìn Àyímákù bí gbogbo gbòòrò Nàìjíríà ṣe gbà kan nìyẹn tó ní gbòòrò ò ní mo kọ́kọ́ gbà bí wọ́n ṣe fíìmù ni tádùrà bá gbà tán apára dádùrà ò ní ka mọ́ Lizzy Lizzy ń ṣẹ̀ sí universe <laughs> Lizzy ń ṣẹ̀ sí àwọn àwọn gbogbo àwọn eh, tó ń ṣe celebrity ẹgbẹ́ wọn àwọn míì náà wà ní tó jẹ́ criminal bíi títẹ̀ tí wọn ò tó títẹ̀ o but mélòó nínú wọn ló lè gba kurukuru mọ́ lisi ń ṣẹ̀sìn universe ẹ ti gbọ́ ẹ̀sìn nípa ẹ̀sìn universe ẹ̀sìn òkè àti ilẹ̀ ẹ̀sìn ayé àtọ̀run ni lisi ń ṣe a máa sọ pé ẹ eh, ò kéré sí lisi nọmbà go and bẹ ó dà pé ìyá aláya yín ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni kòbókò tán fi nọmọ aláìgbọràn òun ni àwa òun gbọ́ nísì kéré bàjẹ́ ó mọ̀ bó ṣe lóun níṣan tó tí ó bá bí ire nísìnyí kó dákẹ́ wọn ò bí ìyá rẹ̀ dáadáa wọn ò bí ìyá ètò christian grand àpàrẹ kó dákẹ́ she know because she know that all the points we brought here is a point gbogbo nǹkan tá a sọ ń bíbá yìí kò sí kankan náà fi blackmail ẹni pẹpẹ wọn blackmail wọn blackmail wọn blackmail nǹkan tó ń pariwo nìyẹn ẹ wò dí wọn ẹ wò ìbéèrè ṣe rí wọn àwáyé wá pòfo àwáyé wá pòfo mo kọ́lé mo bímọ mo ní mọ́tò mo fún yàn mọ́tò mi o mo bi ba fẹsẹ̀ rìn sí ẹsẹ̀ mi mo fi rìn mi ya ẹsẹ̀ lẹ́sẹ̀ ọlọ́run dẹ̀ níjọ́ kan yìnbọn fún mi lẹ́sẹ̀ and again mo ní mọ́tò mo dẹ̀ tí bàdẹ̀ tí ní ètò wù mí gan mo ní tó wù mí gan mo tiẹ̀ ń lò ẹlòmíì tó jẹ́ gbẹ̀mí tó wà nírú àwọn nǹkan tó ń ṣe fún mi láyé yìí tó ń ti ṣe fún mi táwọn gbẹ àwọn gúrùpẹ̀ tó ń ti ṣe fún mi ẹlòmíì ò ní mọ́tò mọ́ wọn ò lè dìde mọ́dé bí wọ́n fẹ́ wọṣọ tó dáa ẹlòmíì ti crawl o ti crawl wọ́n ti ra rá ló ń jẹ́ ti yé so wọ́n fẹ́ sọ fún mi pé ẹ̀yin lisi ma di pele mi bola àwọn tó àwọn táwa tọ́lọ́run ti lò wá gan láti dí pẹ̀lú lítì ò lè dí pẹ̀lú wọn kọ́ta wọn ó yá wèrè mọ́ tilẹ̀ ni tábà kàn wé pé lè kéré wọn máa sọ pé gbà ìwọ̀n àmùpà ẹ kò ètò pé kò níyà ìgbà tí ò níyà ń kọ́ ṣé ìyá tó ò ní ló bá sọ pé kó lọ́ máa jalè kiri ni. <laughs> so ìwọ tó sọ pé láyé ẹ pé lísì máa dì pẹ̀lú mi ọ̀rọ̀ wá ọ̀rọ̀ tá a sọ yìí tẹ́ bá mọ̀ nǹkan tó ti ṣe lára Lizzy ni ẹ ní máa kọ jìyà káàkiri èèyàn rọ̀bù rí kì í ṣe rọ́ ó rọ̀bù rí ni kò ṣe pé wọ́n purọ́ mọ́ nínú ilé ẹ̀ńjọ́ yẹn ó pààyàn ni kì í ṣe rọ́ àní gbogbo àyẹn kẹ̀dẹ̀rẹ́ wọ́n ti ń pìpẹ́ fún ẹlẹ́ṣọ́ àmẹ́ tó gbòkú ọmọ lọ fún àmọ́ pé yóò dẹ̀ ń tà ni kò pẹ́ kò jìnnà náà lẹ́gbọ́n yẹn ló lọ sí ṣọ́ọ̀bù báwo ló ṣe rí owó bó ló ti bẹ̀rẹ̀ ṣé téèyàn bá lówó suddenly níbi báyìí wọ́n máa béèrè lọ́wọ́ ẹ̀ báwo ah you are poor yesterday and you became rich suddenly they will ask you and you prove it how you got it it's not a crime people are you, you are suspicious attitude àti gbogbo nǹkan ẹ̀ ó suspicious and they are asked wàá lè Why dà ságídí wàá máa dà sírọ́ọ̀fù wàá máa dà ságídí wàá Why dà sírọ́ọ̀fù wàá máa dà ságídí wàá máa dà sírọ́ọ̀fù ó yà wèrè rí ni. so gbogbo yín olórí burúkú tẹ máa ń ṣe dáadáa yẹn kẹ kó ṣì dànù sígbó ọ̀rọ̀ tá a sọ yẹn àwọn àwọn afẹ́ èmi fẹ́ try láti mọ àwọn tó support ẹ̀ torí pé mo fẹ́ mọ àwọn tó wà ní lídà gáàgì wọ̀nyẹn tó ń fẹ́ parúgbó torí lísìn wà níbẹ̀ ó ń pààyàn lísìn pààyàn orí bó ṣe fẹ́ mọ àwọn gáàgì wọn tó wà tó hẹ̀dì wọn ní tìmù wọn tó ń pààyàn yẹn á tẹ̀ yó tábà tún mọ̀ gan bó ti wù bá ṣe lóun strong tó a máa tún tẹ̀ sójú ẹ̀ kó ṣe pé a máa bú wọn á tẹ̀ sójú ẹ̀ mí pé a máa sojú abẹ́ ńkò tó bá máa ṣomi ló máa ṣomi tó bá dẹ̀ máa ṣẹ̀jẹ̀ á ṣẹ̀jẹ̀ wo ẹjọ́ o o ò lè gbélé o lè gbé ta ibi kan ló máa gbé nà ó má já sílé má já sí gègèrè má já sókè má já sílẹ̀ bó ló fẹ́ já sí á já síbì kan ń so kí gbogbo yín kẹ máma ẹ má máa sọmọ láyé ẹ àwa èmi kì í ṣe tí bá sọ pé àwa mi ò fẹ́ sọ pé mi ni àwa the God Almighty in me and me myself La wa náà na tó tá à ń jẹ́ ìta abẹ́rẹ́ burúkú láti tú láṣìírí ló ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo nǹkan tó ṣe ó gbúdọ̀ ni wèrèwèrè ló gbòde tó ṣe ń ṣakó ló máa ṣàbò ada ìrèpè séèyàn lára wá sẹ pé kò ní ja kò ní ja koro kò ní bọ́ra lẹ̀ ó ti bọ́ra lẹ̀ ó ń ṣẹ̀ sí you are now saying that ó bọ́ra lẹ̀ ó kàn dẹ̀ wò pé kò má kàn kó nǹkan má kàn kú lásán ó ti mọ̀nà ó pé gbogbo nǹkan tó ń ṣe nǹkan òkúrọ́ mọ́ èèyàn pa èèyàn pa èèyàn kí ni ẹ̀ṣẹ̀ simply because aláàfin ọ̀yọ́ ò fẹ́ aláàfin ọ̀yọ́ ní kó lọ mọ́kọ wá ó dẹ̀ mú gbogbo ilé aláàfin ọ̀yọ́ ó sọ ó mú gbogbo ẹ̀ ó tú ká ó fọ ká ó ba gbogbo ẹ̀ jẹ́ po a dẹ̀ mọ̀ pé nǹkan tí bàbá jẹ ló yọ lọ́jọ́ míì ọba míì á dẹ̀ fi kọ́gbọ́n ó pa gbogbo ẹ̀ jẹ́ pátápátá no problem ó dá gbogbo déédéé gbogbo ìyàwó wọn síta lẹ́yìn tó ń tún kú wọ́n sọ pé ọmọ yẹn wọn kò ń ṣọmọ yẹn just so so that kó bá di pé ilé yẹn tó bá di lọ́la àwọn ọmọ yẹn gan àbáwọn obìnrin to tó tiẹ̀ mọ àwọn àṣírí kọ̀ọ̀kan tí kábíyèsí ṣe sọ́dẹ̀ wọn ò ní máa béèrè ṣé kábíyèsí ra nílẹ̀ lẹ́kọ̀ọ́ àbí wọn nílẹ̀ lẹ́kọ̀ọ́ kí ni ìyàwó wọn àtàwọn ìyàwó wọn gbogbo àwọn ìyàwó kéékèèké yẹn ni wọ́n ní ilé tí wọ́n ń wílì fún wọn náà tó ń rà fún wọn lórúkọ wọn àwọn ti àwọn màmá àgbàlagbà yẹn ṣé kábíyèsí nílẹ̀ sẹ́kọ̀ọ́ àbí wọn ní so why tí wọ́n bá máa fi suffer because Lizzy ti gbẹ́sẹ̀ láwọn nǹkan mi Lizzy is a criminal so tiwọ tó bá ti sọ pé ẹnìkan ok ẹrù Lizzy ó lè ní Lizzy is a thief. she's a thief kì í ṣe ẹrù Lizzy ẹgbẹ́ ọ̀rẹ́ àwọn ọmọọṣẹ́ Lizzy tó máa rán láti lọ lọ tan èèyàn wálé tó máa pa ẹ gbọ́ ní tán ṣe pa ẹyẹ tán tán dẹ̀ pé tó dá ní òun ní mítìn lóru ọ̀gànjọ́ anyway ọ̀rọ̀ púpọ̀ ọ̀kágún àti pé ìjọba a máa ṣe little little náà ni a tún máa gbé mi wá níbi tó ti sọ pé àwọn èèyàn ń kọ́ tó ti ní àwọn méje ni wọ́n wọ́n ṣù tí wọ́n pa níjọ́ yẹn tábà dẹ̀ ti gbé wá kó wá sọ fún wa kọ́ dẹ̀ bá wa béèrè àwọn custom yẹn ntí ibi tó ń pa wọ́n sí níjọ́ yẹn lọ́hùn ní tó ń dìdí ṣe tó ń fi pa wọ́n so kán tó lè pa èèyàn méje tó máa kú ẹnìkan ẹ mọ̀ pé iṣẹ́ wọ́n wọn ò mọ̀ so ìbàjẹ́ fàyàwọ́ náà ni wọ́n ṣe àwọn tó fi fàyàwọ́ bojú náà tó máa láwọn ń ṣe fàyàwọ́ tó jẹ́ pé amrọ̀bì ni wọ́n ṣe wọ́n pọ̀ ń gbòòrò rẹpẹtẹ ìyẹn bó ṣe jẹ́ o Bye for now. Mm.